سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما فالسلام عليكم ورحمة الله وبركاته nínú ìdánilẹ́kọ̀ọ́ لك asàlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ga وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا آية آية وأن حديث لا تعد النبي محمد صلى الله عليه وسلم يقول آية آية وناني آية العز آية العز آية بيجا ìpè àyà yìí ni wọ́n ń pè ní àyà àgbéga ó sì wá nínú tafsir al-imam ibn kathir rahimahullah gba ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá wípé anaha ma kórè àti bẹ́ẹ̀tìn fi laylatin fayusibuhu sarakun aw aaba. wípé èèyàn ní kí àyà yìí nínú ilé kan ní ọjọ́ kan èèyàn ní kí àyà yìí nínú ilé kan lóru ọjọ́ kan kí wọ́n wá jà wọ́n lólè nínú ilé yẹn àbí ká burúkú ṣe wọ́n nínú rahimahullah ta'ala ni wọ́n ti sọ nínú tírà tafsir wọn. lẹ́yìn náà làáfàá tún ní ọlọ́wọ́n bá wa tún sọ yìí pé wa qawluhu ta'ala àti ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó ga a'udhu billahi minash shaitanir rajim yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ard lahul mulk wa lahul hamd yuhyi wa yumitu wa huwa qadir gbogbo tó nínú sámà àtẹ̀yí nínú lẹ̀ gbogbo wọn ló ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó ní kápá òun náà sì ní ọba tó ní ẹ̀yìn ọba yìí a máa mú ni sẹ̀mí òun náà lọ́ba tí ti pààyàn òun náà sì ní ọba tó ṣe pé ó ní agbára lórí gbogbo nǹkan. àyà yìí òun náà tún dà bí àyà tó síwájú ni àyà tó ń tọ́ka sí ṣíṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba àyà yìí wọ́n fi hàn wáyé pé ìsì àfọ̀mọ́ fọ́lọ̀ ìfògo fọ́lọ̀ ó ti àkójọpọ̀ tàfọ̀mọ́ sínú fífi ògo fọ́lọ̀ ó ti àkójọpọ̀ títí àfọ̀mọ́ sínú gbogbo tó wá wà nínú sẹ́mà àti gbogbo tó wà nínú lẹ̀ iná ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́lọ̀ yìí ṣe lásán ìní gbogbo wọ́n fi àfọ̀mọ́ ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́lọ̀ ntòfà ni pé ọlọ́wọ́n bá wa òun náà nìkan lọ́ba tó má ọba tó mọ́ kúrò nínú gbogbo àbùkù ọba tó sì mọ́ kúrò nínú gbogbo nínú gbogbo nǹkan tí kò dára ọba tó ṣe kó nìkan náà ló ní gbogbo ròyìn tó pé pérépéré yusabbihu lillahi ma ohun gbogbo ohun tí ń bẹ ní sámà àti gbogbo ohun tí ń bẹ nílẹ̀ wọ́n ń ṣe àfọ̀mọ́fọ́lọ̀ àwọn olùmọ̀sọ yìí pé máa yẹn ó máa ń wá ghaliban lédè lárúbáwá li ghayril aaqil fẹ́ni tí ò ní làákàyè làákìn wọ́n máa ń lò fẹ́ni tó ní làákàyè àtẹni tí ò ní làákàyè tagliban wọ́n máa ń lò fẹ́ni tó ní làákàyè àtẹni tí ò ní làákàyè tagliban nítorí pé tẹ́ ẹ bá wo àwọn ẹ̀dá Ọlọ́run ọba tó dá yálà àwọn ìtọ́ ń bẹ ń sánmà àtàwọn ìtọ́ bẹ nílẹ̀ á rí i pé ló ń kà àwọn èyí tí wọn kì í so ní làákàyè nínú àwọn ẹ̀dá nítorí di eléyìí ọlọ́wọ́n bá ní gbogbo ohun tí ń bẹ ń sẹ́mà àti ilẹ̀ wọ́n ń sàfọ̀mọ́ fóònù eléyìí wá ọlọ́wọ́n bá wá lo ẹni tí ń tọ́ka sí ẹni tí ò ní làákàyè láti fi kárí ẹni tó ní làákàyè àti ẹni tó ní làákàyè nítorí pé àwọn ẹni tí wọn kò ní làákàyè ohun tí kì í so ní làákàyè nínú ẹ̀dá ọlọ́wọ́n bá tó dá ju èyí tó jó ní làákàyè lọ. bàbá wa jẹ bẹ́ẹ̀ agbọ́ ọ̀tẹni tó ní làákàyè agbọ́ ọ̀tẹni tí wọ́n máa pè lábẹ́mìí tó sì ṣeéṣe kó kú tí wọ́n bá nírú eléyìí ń sàfọ̀mọ́ fọ́lọ́n àti mọ̀ yìí pé innahu yusabbihu bilisani maqalihi tí wọ́n bá ní ẹni tẹ́mi bẹ lára rẹ̀ ń sàfọ̀mọ́ fọ́lọ́n a mọ̀ pé ahọ́n iní fi ń sàfọ̀mọ́ fọ́lọ́n nítorí pé mi ń bẹ lára tiẹ̀ fa kayfa yusabbihu al-jamadat báwo wá ni àwọn nǹkan bọ̀rọ̀ gidi ti ń sá bó làwọn ti ti ń sàfọ̀mọ́ fọ́lọ́n báwo ni gidi ti ń sàfọ̀mọ́ fọ́lọ́n báwo lè gbẹ́ títí ń sàfọ̀mọ́ fọlọ́n báwo làwọn odò títí ń sàfọ̀mọ́ fọlọ́n báwo ni sánmà gan fúnra rẹ̀ títí ń sàfọ̀mọ́ fọlọ́n báwo ni ilẹ̀ gan títí ń sàfọ̀mọ́ fọlọ́n ọba. ǹjẹ́ wọ́n ń ṣe àfọ̀mọ́ fọlọ́n lọ́rọ̀ ni àbí wọ́n ń ṣe àfọ̀mọ́ fọlọ́n nípò. ayé ǹjẹ́ gbogbo ti ń bẹ nínú sánmà yusabbihu lillahi bilisanil maqal am bilisanil hal tí wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́lọ̀ wọn bá ní lọ́rọ̀ àbí wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́lọ̀ nípò tàbá ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́lọ̀ lọ́rọ̀ ìyẹn ni pé àwọn náà ń wí gbólóhùn sí sàfọ̀mọ́ fọ́lọ̀ àmọ́ tàbá ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́lọ̀ wọn bá nípò ìyẹn ni pé ipò tí wọ́n wà yẹn ipò pé wọ́n ń sàfọ̀mọ́ fọ́lọ̀ ni lẹ́yìn tó túmọ̀ sí pé ẹni tó bá gbọ́ ìpè yẹ wọ́n wà nípò pé wọ́n ń sàfọ̀mọ́ fọ́lọ̀ ìgbà tó sì jẹ́ pé wọn ò láhán kọ́ ajẹ́ tá a bá sọ yìí pé wọ́n ń ṣàfọ̀mọ́ fọlọ́ lọ́rọ̀ eléyìí ló ṣe déédéé pẹ̀lú táyà mu wa nítorí kọ́lọ̀ sọ pé yusabbihu lillahi máa fi samawati wa máa fi al-ard gbogbo ntí ń bẹ nínú sámà àti gbogbo ntí ń bẹ nínú lẹ̀ ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fọlọ̀ eléyìí túmọ̀ sí pé wọ́n ń ṣe àfọ̀mọ́ fún lọ́rọ̀ ṣùgbọ́n tá a bá sọ pé wọ́n ń ṣe àfọ̀mọ́ fún nípò eléyìí yẹn di majaz bí ìgbà tí èèyàn lo nǹkan tí kò gbà lérò wàhásà wàkẹ́là ipe kọ́nà ọba ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ipe kìí ṣe pé n ta gbà lérò ni pé wọ́n ń ṣàfọ̀mọ́ fún wa lọ́rọ̀ o ṣùgbọ́n ipò wọn ni pé wọ́n ń ṣàfọ̀mọ́ fún wa hásà wàkẹ́là ọ̀rọ̀ ọlọ́run ọba kì rí bẹ́ẹ̀ torí lódodo wọ́n ń ṣe àfọ̀mọ́ fọlọ́run ọba lọ́rọ̀ nítorí pé al-aslu fil kalami al-haqiqa òfin sọ pé ntí ṣe pàápàá ọ̀rọ̀ ẹni bá wí ìtumọ̀ rẹ̀ gangan la gbà lérò torí ẹ̀ yusabbihu lillah ó ń sàfọ̀mọ́ fọlọ̀ yẹn ni pé lọ́rọ̀ kì í ṣe pé ń ṣe àfọ̀ kì í ṣe pé ipò pé ń sàfọ̀mọ́ fọlọ̀ lọ́wọ́ àní ń ṣe àfọ̀mọ́ fọlọ̀ lọ́rọ̀ lẹ́yìn náà òfin ṣẹ̀ríà ó tún sọ nídàá míì pé al-lafzu idha utliqa insarafa ila al-fard al-kamil wal fi at-tasbih ay yakuna bi tẹ a bá wí gbólóhùn nínú ṣẹ̀ríà yóò máa lọ sí di èyí tó péjù nínú ìtumọ̀ rẹ̀ èyí tó sì péjù nínú ìtumọ̀ pé ń sàfọ̀mọ́ fọlọ̀ ní pé kíni ń ṣe àfọ̀mọ́ fọlọ̀ lọ́rọ̀ ẹni tó bá wá ní ń ṣe àfọ̀mọ́ fọlọ̀ nípò ni kìí ṣe pé ń ṣe ni wàhálà ń bẹ wájú ẹ̀ òun láì pé kó lórí pé ipò pé wọ́n ń sàfọ̀mọ́ fọ́lọ̀ wọn wà ṣùgbọ́n kì í ṣe pé wọ́n ń sàfọ̀mọ́ fún ní pàápàá hẹ́t dẹ́líìlà mẹ́rì rẹ̀ wá lórí ẹ̀ wọ́n lẹ́yìn ẹ̀jìdá ìlà dálì kẹsẹ̀ bí ìlà kò lè wa sọ yìí pé hàn bó lẹ́sẹ̀ fẹ́ sọ pé gbogbo tó àánú sánmà àti gbogbo tó àánú lẹ́ ń sàfọ̀mọ́ fọ́lọ̀ tó fi kárí àwọn ìtú wọn èsì wọn ètò ńlá káì àwọn sẹ́mi lára wọn nígbà tó ti pa àwa sọ pé ńgbò kálíbà àgbà pé wọ́n ń sàfọ̀mọ́ fọlọ́n páwọn náà gbọ́dọ̀ mọ gbọ́ bí wọ́n ti ń sàfọ̀mọ́ fọlọ́n níbo lọ́wọ́ ṣe mẹ́jẹ̀mú bẹ́ẹ̀ ọlọ́wọ́n bò ṣe mẹ́jẹ̀mú bẹ́ẹ̀ nítorí pé ádámù lẹ́ẹ̀lmi laysa dalilan ala al-adam àìkò mà báwo ni wọ́n ti ń sàfọ̀mọ́ fọlọ́n tó túmọ̀ sí pé wọ́n sàfọ̀mọ́ fọlọ́n kò túmọ̀ sí bẹ́ẹ̀ nítorí di eléyìí tẹ́ bá wo wò á gbà bẹ́ẹ̀ náà ni wípé gbogbo nǹkan ń sàfọ̀mọ́ fọlọ́n lọ́rọ̀ tẹ́ bá wo àwọn awọ wa awọ yìí nìsín kọ̀dájú kọ́ gbálaka ẹ̀ mu kásọ pé awọ sọ̀rọ̀ kìí awọ ara ń sọ̀rọ̀ kọ̀bálaka ẹ̀ mu kásọ pé orí ń sọ̀rọ̀ kòsìbálaka ẹ̀ mu kásọ pé ẹsẹ̀ ń sọ̀rọ̀ kòsìbálaka ẹ̀ mu kásọ pé abẹ́ ń sọ̀rọ̀ pé inú ń sọ̀rọ̀ ṣùgbọ́n wa bó ti ṣe kéré ma bọ́lọ̀ ti ṣe gbogbo ọ̀ràn tá a fa abẹ́ dán ọ̀ràn tá a fẹsẹ̀ dán ọ̀ràn tá a fojú dán ọ̀ràn tá a fetí ọ̀ràn tá a fimú ọ̀ràn tá a fọpọlọ nígbà tí gbogbo wọn bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wípé báwo ni ngbọ́ kí ló fi ọ̀rọ̀ ọpọlọ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló fi ọ iná bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló ọ ọwọ́ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló gbé lọ ẹsẹ̀ ọba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló àwọn èèyàn wá pé à ah, kí ló ń ṣe yín lima shahidtum alayna kí ló dé tẹ̀ ń jẹ́rìí lé wa lórí ẹ fẹ́ kó bá wa ni sẹ́yìn pé ìlẹ̀ wọ̀n náà ni subhanallah àwọn ará wa dáhùn yìí pé antaqanallahu alladhi antaqa kulla fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fáwọn náà lọ́rọ̀ sọ lónìí níṣẹ́ lọ́yẹ kọ́ máa kí wa kú oríire tẹ́báwò ìrọ̀rọ̀ sọ lé ayé tẹ́lẹ̀ gbogbo àwọn oríkèé wa máa sọ bẹ́ẹ̀ ta wa sọ̀rọ̀ allah eléyìí túmọ̀ sí pé àìkò sọ̀rọ̀ wọn láyé ó wù ọlọ́ọ̀ kí ma má sọ̀rọ̀ ni ṣùgbọ́n tó bá wù ọlọ́ọ̀ kí wọ́n sọ̀rọ̀ ǹjẹ́ kankan lè di wọn lọ́nà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn náà ń ni ọlọ́wọ́ bá fún wa lọ́rọ̀ sọ ṣùgbọ́n bọ́lá kọ́rọ̀ sí lágbárí wa tá a fẹ́ fi mu jáde sí wa lẹ́rù rè wípé ọ̀rọ̀ yẹn tiẹ̀ ti pọ̀ jù mo fẹ́ pọ̀ wa lẹ́rù rè kọ́pá wa lẹ́rù rè ẹnìkan wá pé mo lóyún ó ti tó sùn mélòó ẹbí léèrè tó ti tó sùn mẹ́sàn-án àbí ètò tó sùn mẹ́sàn fi gba bíbí eléyìí ni pé mo lóyún ọ̀rọ̀ tí kùn lọ́rọ̀ gbé ni àbí ní gbé Allahu alam máa ni ipe ọlọrun ọba wa gbogbo tó bá fẹ́ kó iná ni màá ṣe. bákan náà tàbá tún wò wò anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ń gbọ́ tasbihal hafa àwọn ń gbọ́ bí àwọn òkúta wẹ́wẹ́wẹ́ bí wọ́n ti ṣe ń ṣe àfọ̀mọ́fọ́lọ̀ subhanallah sẹ́sì máa nábì wa sallallahu alayhi wa sallam ó wá nínú hadithi abdullahi bin mas'ud radiyallahu an ó ní haddathana rasulillah sallallahu alayhi wa sallam wa huwa as-sadiqu al-masduq anabi alimọsidúkù tá a ma máa gba ọ̀rọ̀ rẹ̀ sódodo sódodo là nàbì sọ àbí sódodo ó ní mo gbọ́ ìsàfọ̀mọ́fọ́lọ́hún àwọn òkúta wẹ́wẹ́ ẹ̀yọ́ wa pé ahọ́n wọn fi kìí ṣe dandan fún ọmọ ahọ́n tí wọ́n fi ṣe àmọ́ kò gbà torí pé ọ̀rọ̀ àwọn múmìnì tó máa gbọ́ pọ́lọ̀ sọ̀rọ̀ àbánabi sọ̀rọ̀ sami'na wa saddaqna agbó àtìgbà lódodo. bákan náà anabi sallallahu alayhi wa sallam wọ́n tún sọnù hadith inni la a'rifu hajaran bi makkata kana yusallimu alayya dájúdájú mo mọ àpáta kan ní maka tó ṣe pé máa sálámà sí mi gbogbo gbà subhanallah dájúdájú mo mọ àpáta kan ní maka tó ṣe pé máa sálámà sí mi gbogbo gbà sódodo lànà bí sọ àbí èso òdodo ni. bákan anabi sallallahu alayhi wa sallam ní ìgbà tánabi tó máa ń ṣe kútúbà rẹ̀ lórí àgékùgì dàbínù kan níjọ́ tánabi sallallahu alayhi wa sallam tó fi igi dàbínù yìí sílẹ̀ tí ò dúró lórí rẹ̀ ṣe kútúbà má igi dàbínù bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní sunkún igi dàbínù bẹ̀rẹ̀ sí ní sunkún ní ìtara yìí anabi wa sallallahu alayhi wa sallam kò dúró lórí òun ma agbàgbọ́ àbá agbàgbọ́ agbàgbọ́ torí délé ọlọ́run á ní yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ard agbàgbọ́ àbá agbàgbọ́ pé gbogbo ntí ń bẹ ń sánmà àti gbogbo ntí ń bẹ ń lẹ̀ wọ́n ń sàfọ̀mọ́ fọlọ́ wọ́n ń sàfọ̀mọ́ fún àbí wọ́n sàfọ̀mọ́ fún. ọ̀dà àwọn táwa lọ lórí kunkun jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀tọ́ dá yìí èèyàn àti àlejòónú èèyàn àti àlejòónú àwọn lọ àwọn ẹ̀dọ́ ọlọ́run yòókù tí àwa bá wá kọ̀ gbogbo apáta gbà bá a ti ti pọ̀ tó yìí tábàlà sí lọ́mọ àṣàfọ̀mọ́ fọlọ́mọ kí ló dínkù fọlọ́ sẹ́ńgbà tí à ń ṣe àfọ̀mọ́ yẹn kí la lékún fọlọ́ tó ń torí de lé báyìí ọlọ́wọ́ bò ní tara wa máa di orúkọ kan etí ò ti máa jẹ́ rí tẹ́lẹ̀ kó tó di kọ́ da wa ọlọ́wọ́ bò ní ti ara wa máa jẹ́ ẹni tó ní ìròyìn kan etí kì í ti ṣe tiẹ̀ tẹ́lẹ̀ kó tó di kọ́ da wa nítorí pé ọlọ́wọ́ ọba ọ̀nà ni alghaniyu بذاته الغني المستغن عن كل شيء وكل شيء إليه مفتقر ọlọ́run ọba wa ìlọba tó rọrọ̀ fúnra rẹ̀ kúrò lọ́dọ̀ gbogbo nǹkan ṣùgbọ́n tó ti pé gbogbo nǹkan ò lè dá dúró láìsí ọlọ́run nítorí di eléyìí báyìí wọ́n ló ṣera rẹ̀ nígbà tó sọ pé òní ṣe islam wọ́n ló ṣera rẹ̀ nígbà tó sọ pé òní ṣe tọ́lọ́run ó sì ẹnì kankan bí ìbá sórí ara rẹ̀ ọlọ́ni wa in min shay'in illa yusabbihu bihamdi walakin la tafqahuna tasbihahum ọlọ́ni kò sí nkankan títí tó fi dórí ìgbẹ́tọ̀ yà kò sí nkankan títí tó fi dórí tọ́ tó tu sílẹ̀ kò sí nkankan títí tó fi dórí ẹ̀wù tó sọdà kísà tó ń fi nulẹ̀ nulẹ̀ yín kò sí nkan náà wa in min shay'in torí pé eléyìí nakiratun fi siyaki fi siyaki nafi wa in min shay'in ay ma min shay'in kò sí nkankan illa yusabbihu bihamdi àyàfi kó jẹ́ pé ń ṣe àfọ̀mọ́ pẹ̀lú fífọpẹ́ fọlọ́ àfi kó jẹ́ pé ń ṣe àfọ̀mọ́ pẹ̀lú fífẹ̀yìn fọlọ́ walakin la tafqahuna tasbihahum ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ gbọ́ àgbọ́yé báwo wọ́n ti ń ṣe ń ṣàfọ̀mọ́ fọlọ́ àìkò gbọ́ àgbọ́yé bó wọ́n ti ń ṣàfọ̀mọ́ fọlọ́ ǹjọ́ dínkù bí kò dínkù ǹjọ́ pé wọn ò ṣe bí kò pé wọn ò ṣe torí kọ́ dára rẹ pọ̀ mẹ́ni tí ń ṣàfọ̀mọ́ fọlọ́n torí kó lè bá ṣoríire dára rẹ pọ̀ máwọn ẹni tí ń ṣe tọ́lọ́n torí kó lè bá làlàyé kó lè bá ṣoríire lálùkìyàmà wà ilá fi hàkíkọ̀ nípa apá tó bá ṣàfọ̀mọ́ fọlọ́n tó gba tọ́lọ́n ó lé nǹkankan kún fọlọ́n ó dín nǹkankan kún fọlọ́n tó bá kọ́ láti ṣe bẹ́ẹ̀ kí ara rẹ ló ń ṣe kí ló ń ṣe lóore. ẹ rí i pé ọlọ́run bá sọ pé yusabbihu lillahi àwọn asama àti gbogbo ohun ń bẹ nínú àwọn alẹ̀ wọ́n ń ṣe àfọ̀mọ́ fọlọ́wọn ọba lónìí kan subhanallah ẹ̀rí pé nínú àwọn èèyàn ńlọdaràn pọ̀ sí àwọn èèyàn pọ̀ sí torí pé tí ti kọ́ pọ̀ sínú wa àbàbá ńlá wa anabi adam aleyhi salam mú àwọn abánikọ yọ ọmọ náà sọ́tọ̀ yọ ọmọ yòó yẹn gbẹ̀rún sínú náà yọ kọ pọ̀ èèyàn láṣẹ pọ̀ nínú èèyàn ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ Ọlọ́run gbogbo wọn pátá ni wọn ń sàfọmọ fọlọ ṣùgbọ́n nínú àwọn èèyàn ìlọsẹbọ pọ̀ sí nínú àwọn àlìjánu láláì mórí pọ̀ sí ní kèfèrí pọ̀ sí lọsẹbọ pọ̀ sí so ṣùgbọ́n gbogbo nǹkan yòókù ńkọ́ tọlọ́run ọba làwọn ń ṣe torí de ilé ẹni tí ń sin òkúta kú orí ibú ẹni tí ń sin ìpẹ ó kú àṣedànù níjọ́ tí gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí tí wọ́n sọ pé kò sí ntọ́ka wọn pẹ̀lú wọn ọkọ̀la lọ́la àjọ ìgbẹ́ni alqiyama ìtàbọ̀rọ̀ alladhina tubi'u min alladhina taba'u ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار ọlọ́run bá ní ẹran wọn létí níjọ́ gbẹ̀ndà alkiyama lọ́jọ́ tí àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé tí wọ́n sọ pé kò sí ń tọ́ka àwọn pẹ̀lú àwọn tí ń tẹ̀lé àwọn òkúta tó ń sìn yóò sọ pé wọ́n mọ̀ ọ́ rí igi tó ń bọ yóò sọ pé wọ́n mọ̀ ọ́ rí ṣéwù tó ń tẹ̀lé yóò ní kò sí ń tó kàn pẹ̀lú ẹ ẹni tó ń sìn lẹ́yìn ọlọ́run gbogbo wọn sá fún ọ. ó ní àwọn ọ̀mọ́ rí kálukú ọ̀ wá rí yà wọ́n rí yà náà jahannama ọ̀nà téèyàn wá fẹ́ sá téèyàn fẹ́ gbà sá kò ní sí ọ̀nà wájú èèyàn máa ń jọ́ tàn báyìí. àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé wọn máa sọ pé hàn ìbáṣepọ̀ lọ́wọ́ tún gbà láàyè kan sí ni ká tiẹ̀ padà sílé ayé ká wọ́n àwọn ní tá à ń sìn tí wọ́n á sọ pé kò sí tọ́ka wọn pẹ̀lú wa lónìí ká fojú tiwọn náà rí mà subhanallah ó ti bọ́ àbí ó ti bọ̀ ó ti ti ọ́ ìpè ìbáṣepọ̀ ọlọ́run tún gbà wá láàyè ní káti ẹ̀ padà sílé ayé ká lè bá fojú àwọn kìíní ìrèmà gẹ́gẹ́ báwọn náà ti sọ pé kò sí tọ́kàn wá pẹ̀lú wọn tọ́kàn wọn pẹ̀lú wa lónìí ṣé ìwùtọ́ tẹ̀lé-tẹ̀lé títí tó pè títí títí títí yóò pé ẹrù tí ń bẹ lọ́rùn tèmi gan lónìí ó wù kọjá àbíkíáfù ó tún wá sọ pé mi ló ń pinlẹ̀ ẹ ti ẹ̀ máa gbọ́ nǹkan òkúrọ́ burúkú tẹ́mi gbọ́ rí èmi ọ̀gbọ́ rí tẹ́mi orí ọrí èrè ọrí tá mú ọmọ mi bóòlù èmi náà ṣe mọ̀ ọlọ́run ti wá aládọ́run mò ń nítorí lè yí báyìí gbogbo tí ń bẹ nu sọmọ ní sáfọmọ fọlọ́run lóun nìkan ṣoṣo ṣùgbọ́n èèyàn náà lẹ́ẹ̀rọ alágídí nínú wọn àwọn ètò sí pé wọ́n ọba sílẹ̀ ntí ò tọ́lọ́ ni wọ́n máa sìn wọ́n fi ọlọ́run ọba lógo lè ṣe sílẹ̀ ntí ò lè dá tí ò lè dá so sọ jáde ń díẹ̀ kò lè dá yàgbẹ́ àfikọ́ ọ jáde ń díẹ̀ kò lè dá tutọ́ àfikọ́ tọ́ jáde lẹ́nu ẹ̀ sí ọ̀rẹ́ wọn alẹ́ nìkan ọmọ pè ọlọ́run ọba tí kìí jẹ tí kìí mu ọlọ́run ọba alágbára tó ti pé tó bá fẹ́ kí nǹkan kan ṣe kún fẹ̀yẹ̀ kún ìní ọ̀sọ̀ fún òfin ilẹ̀ ò pé sẹ́mi pa dànù nù ọlọ́run mẹ́jẹ kí a ti àdánù. kí ló dé tó lọ́wọ́ bá fi sọ pé yusabbihu lillahi ma fi samawati wa ma fil ard kí ni wọ́n ti síwájú sáàmà wọ́n ti síwájú ilẹ̀ àwọn olùmọ̀wá sàlàyé pé nínú al-Qur'an gbogbo ntọ́lọ́wọ́ bá bá kọ́kọ́ wí ó nítumọ̀ nítorí pé ẹ̀dọ̀ ọlọ́run sámà ẹ̀dọ̀ ọlọ́run náà ni ilẹ̀ nítorí wọn fà tọ́lọ́run ọba kọ́kọ́ dákọ sámà alimami ibn al-qayyim rahimahullah wọn ní ọlọ́run ọba ti sámà síwájú lè anaha mutaqaddimatun birrutbati walfadli washaraf nítorí pé sámà síwájú lẹ̀ nípa àgbéga àti ọlá àti ipò yẹnni pé sámà ga ilẹ̀ lọ lọ́lá sámà ga ilẹ̀ lọ nípò sámà ga ilẹ̀ lọ ní kíni La ńlọ́fà lọ́nà ọba ti kọ́kọ́ dákọ àwọn sámà lọ́wọ́ mọ́ì bí ìgbà tí èèyàn kan béèrè pé ń rọ̀ bẹ́ẹ̀nà kí ló ṣe tí gbogbo nǹkan wá ń sáfọmọ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ni ẹgbà lọ́wọ́ mọ́ọ̀lù torí pé ọlọ́run ọba yìí ló ní kápá òun ló làkóso òun ló ní ìjọba òun gan-an lọ́bọ̀ òdodo tó tó sáfọmọ́ fún àbí òtó sáfọmọ́ fún. ọ̀dà tó bá ń pẹ́ lómìnà ọba ni ẹ̀yin náà láwọn ọba alábúlé kó yín ẹ láwọn ọba aláhéré kó yín ẹ láwọn ọba láwọn ìlú yín ẹ láwọn ọba láwọn orílẹ̀-èdè yín ẹ rí i pé àwọn ò ti jọba rí àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn jẹ́ ń lọ́ba yẹn wọn ò ti jọba rí ìgbà kan ó lè jẹ́ pé wọn ò jọba rí lọ́gbọ́n ilé ẹni tó jọba dépò pé ẹnìkan pè ní píríǹsì àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ò jọba rí lágboolé tiwọn òun lọ́kọ́kọ́ jọba sẹ́mi kọ́ bá àkọ́kọ́ nù tó kò tí máa jẹ́ píríǹsì tẹ́lẹ̀ tó bá jẹ́ pé wọ́n ń jọba rírà gbolé wọn wọ́n mọ̀ pé àwọn ọmọ wọn ní kíni píríǹsì ọmọ ọba nígbà tó bá wá dọba sẹ́mi pé kó tó dọba tani ó jẹ́ pé lọ́ba sẹ́mi pé píríǹsì ó yàtọ̀ sí kíngì ìyàtọ̀ ń bẹ àbí òsì yàtọ̀ ọmọ ọba ó yàtọ̀ sí ọba tí èèyàn kan bá wá ṣèèṣì tó bá pe ọmọ ọba lọ́ba sẹ́mi pé ọmọ ọba yóò tètè máa fasọ di lẹ́nu ni pé mọ́kò bá mi. mọ́kò bá mi torí pé tọ́ba kan ọba kú ńkọ́ ọba kan kì í jẹ ó túmọ̀ sí pé ọba máa kú nínú àwọn èèyàn sọ́ba àánú ọba tí ń kú sọ́ba àánú kìí sọ́ba ọba tí wọ́n fi dí gẹrẹ wù ni ẹnì pé ọba yẹn kó tó jọba yẹn nípe lọ́ba nígbà tó bá wá jọba tán ẹnì pé ẹ máa panlé ẹ máa yẹ sí tó ń ti rí pé òun lòún ba lórí gbogbo nǹkan ọba lórí gbogbo nǹkan tó ti pa àtòhun àti nǹkan tó ba lórí ẹ̀ ẹ̀dá ọlọ́ọ̀ni gbogbo wọn àtòhun àti nǹkan tó ba lórí ẹ̀ ẹ̀dá ọlọ́ọ̀ni gbogbo wọn nígbà tí ọlọ́run tó wá lẹ́rú tó bá mẹ́rú rẹ̀ sọ́dọ̀ tẹ́ ń pè lọ́ba yẹn ṣé ẹ sọ pé ọba wa bí ọba àná kí lẹ́ pè ọba àná kí ló dé tí ọjọ́ bò ní torí ara ti di kí ni. ara ti di gbanduku kọsẹ́mi bẹ́ẹ̀ mọ̀ ó ti lọ tontori di eléyìí báyìí ṣùgbọ́n lọ́wọ́ wa ó lọ́ bá àná ó lọ́ bá òní ó náà sì lọ́ bá láéláé ìjọba tiẹ̀ wá yàtọ̀ sí ìjọba jẹkúrẹ́dì ìjọba àwọn lọ́ba lọ́ba yòókù jẹkúrẹ́dì ni wọ́n kàn ń jó kọ́ ọba ni nítorí pé àwọn ń ṣèjọba lórí tí wọn ò ní wọ́n ń ṣèjọba lórí tí wọn ò dá wọ́n ń ṣèjọba lórí tí wọn ò ṣe wọ́n fi àwọn dìgẹ̀rẹ̀ wù ni ṣùgbọ́n ìjọba tọlọ́run ṣé lórí àwọn ẹ̀dá mi ìdẹ́lómi ìdá ni àbí lórí àwọn ẹ̀dá tó ń dá lórí àwọn ẹ̀dá tó dá elúmọ̀ sí pé lahul mulk òǹgàn ló ní ìjọba òdodo lahul mulk òǹgàn ló ní kápá ẹ nínú pé lahul mulk tẹ rí yẹn nǹkan kan kò ní ṣẹlẹ̀ kò sì ní ṣẹ̀ ṣẹlẹ̀ nínú ìjọba ọlọ́run àfikọ́jẹ́ pọ́lọ́run ọba mọ̀ kó sì jẹ́ pé yóò ṣùgbọ́n àwọn ọba alẹ́ ayé àìmọye ti ń ṣẹlẹ̀ àbẹ̀ ẹ̀kọ́ ni àìmọye ti ń ṣẹlẹ̀ láàfin tọ́bẹ̀ mọ̀ kámẹ́sẹ̀ tí ìsòdì àfin nítorí pé èèyàn làwọn ọlọ́wọ́n ọba wa ní ni, ọba òdodo tó níjọba ṣùgbọ́n gbà tó ṣe pé apá kan nínú àwọn lọ́balọ́ba náà láyé ń bí wọ́n máa fapá jánu kọ́ba làwọn náà tọ́ba àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tọ́ba àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn ẹni tí ò táyé mọ́tọ́ nu ọ́dọ́rùn mọ́tọ́ nígbà tó lọ́wọ́ bá bá pa gbogbo nǹkan rẹ tán ọlọ́wọ́ máa bira rẹ léèrè nígbà tó bá kú ọlọ́wọ́ bá wà nìkan bó dodo limanil mulkul yawm ta ló níjọba lónìí ta ni kápá sẹ́kù lọ́wọ́ rẹ lónìí gbogbo àwọn tá a wí àfa wọ́n ti kú àtẹ̀mí àtiwọ́ náà à ń bẹ lábẹ́ ìpẹ́ ọ̀tàn àbí ọ̀tàn ṣíkè náà gbogbo wa limanil mulkul yawm ta ló níjọba lónìí kó gbérí fìràwọ́n dà nàmúrúdù dà gbogbo wa dà àwọn kéékèèké ńkọ́ mọ́nú gbogbo wọn wà ọlọ́run tún wá dára rẹ̀ lóhùn lillahil wahidil qahhar àtọ́lọ́run ọba níjọba ọba ọ̀kan ṣoṣo ọba tó borí gbogbo nǹkan Allahu akbar torí di eléyìí lahul mulk ọlọ́run ọba yìí ló níjọba òdodo walahul hamd òun náà ló sì ní ẹ̀yìn wàláhì tọ́lọ́run ọba nìkan lẹ́yìn ẹ̀rí pé ẹni tí wọ́n ń yìn lónìí tó bá di lọ́la wàá bu àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó yìn láàárọ̀ tó bá di nírọ̀lẹ́ lè bu kódò tún lè gbá létí kódò tún lè yọ àdá sí fẹ́ pa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dákun ń jò torí pọ́lọ́ ń sa fún ọ tó fi wá wọ pé kò tọ́ka mọ́ tó ṣe é ṣe bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba lọ́wọ́ alhamdu ala tí ní ẹ̀yìn ní gbogbo kò tó bá bára rẹ ó dùn ní ọgbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ nítorí wọn abọ́ sí ọ lọ́wọ́ ọ̀fẹ̀yìn fọlọ́n ó kù díẹ̀ káàtó ó tún fẹ̀yìn fọlọ́n torí tọ́ ọba lọ fẹ́ bínú sọ́lọ̀ dákun wá ilẹ̀ lòmíì tọ́ ọmọ tẹ̀ tó ṣeéṣe tọ́ba lọ bínú sọ́lọ̀ sọ́mọ ẹlòmíì kọjá jà fún ọ tọ́ba lọ bínú sọ́lọ̀ mọ́tò jẹun mọ́ wá ọlọ́run míì tí fún ọ lóúnjẹ tọ́ba sì lọ bínú sọ́lọ̀ ẹ̀mí rẹ kọ́lọ̀ mi ò fún ọ lẹ́mìmì ara rẹ gan subhanallah ǹjẹ́ a lè bínú taniwa kila wá kí la já torí ẹ̀ ló fi jẹ́ pé agbọ́dọ̀ máa fẹ̀yìn ní gbogbo ni walahul hamd òun náà lọ́ọ́ bẹ̀yìn ní gbogbo ìgbà ẹ̀ rí i pé àwa tí n táà ń fẹ́ bá bọ́ sí lọ́wọ́ èèyàn á fẹ̀yìn fún alágbájá èèyàn rẹ ni tó bá díẹ̀ káàtó á kó fún pé a ìwọ ló gbé fúyẹ́ fún kó fún burúkú pé kò ní sùn òun ló yìn lánàá pé ẹ ìwọ àmọ́ lọ́wọ́ bá wa walahul hamd òun ló ní gbogbo gbà yuhyi onìkan ló máa ń yé èèyàn ló máa ń mú ní sẹ̀mí bíbẹ lórí wa lónìí táyé kan ló máa ma sẹ̀mí. nàám ẹ̀rí pé ọlọ́wọ́ bá ń sọ fún yẹn máa fún nǹkan bá ló ọmọ fáyé kí jáyé náà náà rí bá ní ọmọ kí jáyé náà náà rí ní jáyé naam àbí kiri ń jáyé ẹ̀yà ọba torí pé mà ní ọba wa ọlọ́dọ̀ ọlọ́run ọba wa ló wù pé kọ́ ọba wọ ọlọ́ọ̀ ká ti lọ àmọ́ tó bá wọ ọlọ́ọ̀ pé kọ́ tó gbogbo ayé yìí pátá tí bá láwọn ti ra wọn ni àbí ọba ló máa ń yé èèyàn torí pé atẹ́gùn rẹ̀ là ń mí tọ́ba ṣe tán tọ́ba ní kátẹ́gùn ọmọ rọ̀ náà gbàmọ́ lára wa ṣe bọ́tán nù. wàyọ̀mí ló sì máa ń pààyàn à ẹja fògo fọlọ̀ ọlọ́run ọba wa yìí ó nìkan ní máa yéèyàn ọlọ́run ọba wa yìí ó nìkan ní máa pààyàn ó tó bẹ̀rù àbí ó tó bẹ̀rù ó tó fẹ̀yìn fún àbí ó tó fẹ̀yìn fún torí délé ó nìkan ló ká máa bẹ̀rù ó nìkan ló ká máa fògo fún. nígbà tí anabi Ibrahim aleyhi salam tó déwájú ọba alágbẹrùgbọ́nrí yẹn Namrodo tí anabi Ibrahim aleyhi salam tó sọ fún yín pé rabbi alladhi yuhyi wa yumit olúwa tèmi tí mò ń pè ọ lọ sọ́dọ̀ rẹ̀ pé kó o máa sìn torí ká anabi Ibrahim àdánwò oríṣiríṣi ló bá pàdé àdánwò àwọn jàmá rẹ̀ àdánwò ọba yìí àdánwò bàbá rẹ̀ ó ní ta lọ lọ́run tó ń tẹ̀ ń pè mí lọ sí ọ̀dọ̀ rẹ̀ pé kí n máa sìn náà rí ó lóun náà lọ́ba tí máa pààyàn òun náà lọ́ba tí sì máa mú ní sẹ̀mí ó ní à kí wọ́n á ní tó wà ilé yẹn ok èmi gan-an tó rí i báyìí màá máa mú yẹn sẹ̀mí màá sì máa pààyàn sọ̀sẹ́nu káwọn joyè kí lẹ́yìn tó ń fẹ́ káwọn ọmọ ẹ̀ ṣe wọ́n mọ̀ pariwo ní hakika pé ìwọ ni wọ́n nìkan ló tó bẹ́ẹ̀ oníkótó wa lè dán ọ lójú ọyàn lọ mú ẹrú méjì wá nínú àwọn tá a ti ṣèdájọ́ ikú fún ẹlọ́kọ́ wọn wá lẹ́wọ̀n wọ́n sì kó wọn dé ọbẹ̀ kan lórí oníkọ̀ọ̀kan ọmọ padà lọ́lé wọn onítorí nǹkan bẹ́ẹ̀ ahyaytu hadha wa amittu hadha ń mọ̀ pa eléyìí mo sì mí eléyìí máa tẹ̀mí. kí wọ́n á ní èmi náà ń kọ́ òhìyí wọ́n omi. sẹ́yìn pé yóò su àwọn ẹni tọ́pọ̀lọ́ wọ́n lẹ lójú ike ah lóòótọ́ ni náà bàbá pàkàn bàbá dàkàn sí tó kí wọ́n á ní sí mẹ́mẹ́ yẹn àwọn lọ pa náà ni ẹ pé ó tún dìde. tó lẹ pàápàá jùlọ tó bá pẹ́ ní tí òun ní í ṣe kátàkátà ọpọlọ òun èé ronú lọ síbi tí wọ́n ti já rọ́ anabi ibrahim alayhi salam wa nitọ́ qala fa inna allaha ya'ti bish-shamsi min al-mashriqi fa'ti biha min al-maghrib méjì péré la sọ fún ọ nínú àìníye iṣẹ́ tọ́lọ́run máa ṣe já tún fi kan sí i ọlọ́run a máa yọ oòrùn láti bù láàrẹ̀ mọ̀ wá ń pẹ́ ìgbà pé ọlọ́ọ̀ni wọn náà ó sì máa ń pààyàn ọmọ ẹ jíyàn fifty fifty nìyẹn nísìnyí ẹ wá mú òòrùn wá fún àwa níbi tí máa gbà wọ̀ sẹ́ni pé ọlọ́run ọba kì í fi èèyàn lọ jẹ ànábì àwọn dìdìrín èèyàn jẹ ànábì àwọn ànábì yẹn wọ́n gbọ́ pípọ̀ àwọn ló sì pé jù léèyàn láàrin àwọn èèyàn wọn torí rẹ̀ èèyàn yẹpẹrẹ kì í jẹ ànábì èèyàn wo làákàyè. nígbà tó ṣe pé lè ti sú àwọn ẹni pọlọ wọn lẹ lójú kòbóró ẹ bá wa mú yọ láti ibi títí máa wọ̀ fọbó hitalẹ́dì káfọ́ ẹnu kẹfẹ́rí wà wò kò rí nǹkan ṣe máa ń bá ń para ń hàn gbangba pé a òòrùn a wà yọ láti kèé ṣe fìtílà àbí kí ló ń wí ọ̀rà <laughs> ẹ̀yin tẹ́lẹ̀ sì wọ́ lọ nítorí di eléyìí báyìí ẹnu wàláhu la yahdil qawma zalimin ọlọ́wọ́n bá kì í fi ọ̀nà mọ àwọn alábòsí yuhyi wa yumiit ọlọ́wọ́n bá wa lọ́ba tí máa jíyàn tí máa mú ní sẹ̀mí òun náà lọ́ba tí sì máa pààyàn wa huwa ala kulli shay'in qadir òun náà sì lọ́ba alágbára lórí gbogbo nǹkan òun alágbára lórí gbogbo nǹkan gbogbo ntọ́lọ́wọ́n bá fẹ́ ṣe é máa ṣe ó sí tó di ọlọ́wọ́n lọ́nà gbogbo ntọ́lọ́wọ́n bá bá fẹ́ kó ṣẹlẹ̀ yó ṣẹlẹ̀ kò sí ntọ́ lè mú má ṣẹlẹ̀ torí di eléyìí ntọ́ ń wá tọ́ bọ́ sí ta ló fún ọ allah èyí tó ń wá tí o ti bọ́ sí ọlọ́wọ́ ta ni o ti fún ọ allah tó bá wù Ọlọ́run láti fún ọ sẹ́nìkan lè di lọ́nà tí o bá sì wù Ọlọ́run láti fún ọ ǹjẹ́ nìkan lè pé kọ́jẹ́ tiẹ̀ kò sẹ́ni tó lè ní kọ́jẹ́ tiẹ̀ wa huwa ala kulli shay'in qadir ó la lágbára lórí gbogbo nǹkan lágbájá lágbára púpọ̀ ṣùgbọ́n kò lè dá èèyàn jàkadì ọ̀lẹ́ni àbí ìsọ̀lẹ̀ Ah, lágbájá lágbára púpọ̀ ó lè gbé mọ́tò ṣùgbọ́n tá a bá ní kó ru yàrá yìí mọ́sálásí yìí tó lè ru kò lè ru ọ̀lẹ ní abálára ọ̀lẹ burúkú lágbájá lágbára púpọ̀ kódà ó lè bá odidi ìlú kan jagun kó sì borí wọn ẹ tún fi ìlú kan kún yóò tún borí wọn ẹ tún fi ìlú kan kún yóò tún borí wọn ẹ tún fi ìlú kan kún a ah, mm, wọn dàn wọn ti ń pọ̀ àmọ́ lọ́wọ́ bá wọn kọ́ wa huwa ala kulli shay'in qadir ẹlòmíràn wọn kẹ́ ah amẹ́ríkà náà fa super power àbí kí ni túmọ̀ super power yẹn náà rí wa huwa ala kulli shay'in qadir ẹ sí kí wọ́n ronú sí super power ságbére ni super power bí èsì àgbére àgbére burúkú ni tani super power òdodo allah nítorí pé tọ́ọ̀bà jẹ́ super power yambagi alatukhar kò yẹ ká pé wọn ò rí ọ dìfìtì láéláé àìmọye dìfìtì wọn dìfìtì amẹ́ríkà níbi vietnam àbí wọn dìfìtì ẹ̀ wọn kó gbẹ wọn lọ́wọ́ ní iraki lágbọn bomi àbí wọn fọwọ́ kó gbẹ wọn tọ́ ẹ wòrò iraki sí amẹ́ríkà ẹ wòrò vietnam sí amẹ́ríkà sí ọ̀rẹ́ àbí èsè sí ọ̀rẹ́ tí ọlọ́run tó bá fẹ́ báyàn jà kò sẹ̀ bùkátà kọ́ lọ kó àwọn bàtálíọ̀n kẹjọ nítorí ọmọ ẹ̀jẹ̀ náà ni ọ̀pọ̀ lẹ́yìn náà agbára tó ṣe pé orígbà tá a bá ṣe ronú ẹ fi kẹ́míkà kan kún kẹ́míkà kan ẹ fi kan kún kan tó bá ti bọ́ọ̀lù ẹ̀rọ fọ́ pàù ọ̀lẹ ni wọ́n ń pè lóyún àbágbára ọ̀lẹ burúkú ni nítorí pé agbára tó dá lórí ó tá a bá ṣẹ̀ṣẹ̀ ṣe ọ̀lẹ ni àmọ́ ní ti ń jẹ́ agbára òdodo òun náà ni pé jẹ́bẹ̀ kó sì máa jẹ́bẹ̀ eléyàn ni ń pè insanu bàáyìfà ọlọ́run ló ń dáyàn lọ́lẹ̀ torí ẹ̀ ti sọ fún wa pé ẹ má agbára yín tọrọ lẹ nìyí gbogbo yín pátá tẹ̀ ọ̀lẹ́ nìyí torí ẹ̀ ṣe ń bá wa ní wípé wa'iddu lahum mastata'tum ntagbara yín bá ká nìkan nínú agbára ìníkẹ́ pèsè kalẹ̀ di ọ̀tá ntagbara yín bá ká nìkan torí pàgbára yín ọ̀ka gbogbo nǹkan. torí ló jẹ́ pé abẹ́rù kan máa ń sùn wọ́n ń bẹnu research ni lóru àti lọ́sàn-án tí wọ́n bá ti gbọ́ pé kọ́ńtírì kan tún ṣe nǹkan ogun kan tó tún burú wọ́n tún mọ ọwọ́ náà táwọn tún ṣe tó jùlọ torí kọ́ mọ́ bàa jẹ́ pé igi tínrín làwọn fojú di tí wọ́n á gbọ́ àwọn lójú gbangba torí di eléyìí ló fi jẹ́ pé ọ̀lẹ ni wọ́n àbí wọ́n sọ̀lẹ̀ ọlọ́run ọba ni ala kulli shay'in qadir. àwọn olùmọ̀wá nípa tawhid wọ́n ti àlàyé fún wa pé a máa sọ pé wallahu ala kulli shay'in qadir

qadir àti ntọ́ fẹ́ àti ntí ọ̀fẹ́ alágbára ni lórí àbí ìsagbára alágbára lórí ẹ̀ alágbára ni lórí ẹ̀ ọlọ́wọ́n bá fẹ́ ọ fún kó o ní alágbára ni lórí pé kó o ní kò sì fẹ́ ọ fún pé kó o mọ̀ ní alágbára náà ni lórí pé kó o mọ̀ ní tó yé wa ọlọ́wọ́n bá fẹ́ ọ fún pé kó o máa bẹ lónìí alágbára ni lórí pé kó o máa bẹ kò fẹ́ ọ fún pé kó o kú lónìí alágbára náà ni lórí pé kó o kú lónìí mo rò ń yé wa ìtumọ̀ rẹ̀ nu ẹ sọ pé ọlọ́run ọba alágbára ni lórí gbogbo nǹkan ẹ wá ní sọ pé alágbára ni lórí gbogbo ntọ́ bá fẹ́ lórí gbogbo ntọ́ bá fẹ́ yẹn ó kù díẹ̀ káàtó ẹ ti gé ntí ọ̀fẹ́ dànù ajẹ́ pé kò lágbára lórí ntí ọ̀fẹ́ nù mo rò pé ń yé wa torí de ilé mùsùlùmí ọmọ sọ pé ọlọ́run alágbára ni lórí gbogbo nǹkan àti tó fẹ́ kó ṣẹlẹ̀ àti tí torí pé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun ọlọ́run ní àti àwọ̀ ọlọ́run fún nǹkan táwa bá ń fẹ́ kó ṣẹlẹ̀ kò pé ṣẹlẹ̀ kó sì máa ṣẹlẹ̀ lọ torí ọ̀tá kò tawhid lọ́dọ̀ ahlu sunna wal jamaa kẹ́ máa sọ pé wa huwa ala ma yasha'u qadir a wa huwa ala kulli shay'in qadir la lágbára lórí gbogbo nǹkan. lẹ́yìn àyà yìí àbá tún mú àyà mi wá níbi tọ́lọ́ bá wa ti sọ yìí pé tabarakalladhi nazzala al furqan ala abidihi liyakuna lil lil'alamina nadhira allahu mulku as-samawati wal-ard ولم يتخذ ولدا وخلق كل شيء فقدره تقديرا تبارك الذي نزل الفرقان على عبده ìbùkún fún ọlọ́run ọba tó ti pé ó sọ tírà tí máa ṣe ìpínyà láàrin irọ́ àti òdodo kalẹ̀ fún ẹrú rẹ̀ nítorí kó lè bá a jẹ́ olùṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àgbáńlá ayé alladhi lahu mulku samawati wal ard ọba tó ti kó náà ló ní ìkápá lórí àwọn sánmà àtilẹ̀ walam yattakhidh walada tí ó sì fẹ́ nìkan sí ọmọ wa khalaqa kulla shay ó sì dá gbogbo nǹkan faqaddarahu taqdira ó sì pè bùbù rẹ̀ ní pàápàá pípé bùbù rẹ̀. Allahu akbar aya yìí náà òun náà tọ́ka sí mímọ̀ ọlọ́run ọba ó tọ́ka sí apá kan nínú ntáyà tá a kà káyìn sí ó sì tọ́ka sí apá kan nínú ntáyà tá ti kà yìí tá a ní ìsìn tọ́ka sí. tabaraka ó ti síwájú. Si wípé nípa ọlọ́run tàbáraka la sọ àmọ́ nípa èèyàn a lè sọ pé kí ni báraka báraka mubarakun àmọ́ tó bá jẹ́ nípa ọlọ́run ni táyàn gbọ́dọ̀ kú láéláé tàbáraka mutabarikun mutabarakun tó a gbọ́dọ̀ sọ pé báraka fún ọlọ́run a sọ pé tabaraka a gbọ́dọ̀ sọ pé báraka alladhi nazzala al-furqana àà tabaraka alladhi tabaraka alladhi ìbùkún fún ọlọ́run ọba alladhi nazzala al-furqana ala abdi ọba tó ṣe pé òun náà lọ sọ tírà kan kalẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ al-furqan ṣé ọlọ́run tó fún anabi sallallahu alayhi wa sallam tírà kan ti ń jẹ́ al-furqan ni yàtọ̀ sí al-qur'an naam àbò nàlà al-qur'an tó alhamdulilah eléyìí jókòó kejì fún al-qur'ani sátúmọ̀ kọ́ mi fún al-qur'ani naam. wọ́n ní arahma kò bọ́ sí naam alkitab alkitab alqur'an alfurqan alkitab orúkọ mẹ́ta yìí ní bẹ́ẹ̀ fún alqur'ani alqur'an innahu laqur'anun karim fi kitabin maknun la yamassuhu ilal almutahharun tọ́. So, ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه تبارك الذي نزل الفرقان على عبده أرقى القرآن ما تنقون تكو صديق بو نعم صديق بو التعدد في الاسم لا يستلزم تعدد المسمى التعدد في الاسم لا يستلزم تعدد المسمى orúkọ nǹkan pọ̀ kò sọ a forúkọ pípọ̀ pè di pípọ̀ orúkọ nǹkan pọ̀ kò a forúkọ pípọ̀ pè di pípọ̀ bí ìwọ náà ti ṣe jẹ́ kan bàbá rẹ sọ ọ́ ló tún forí kì sí wọ́n tún forúkọ àbí sọ sí màmá rẹ náà tún fún ọ lókì màmá màmá rẹ náà fún ọ bàbá màmá rẹ náà fún ọ bàbá bàbá rẹ náà fún ọ orúkọ ńlọ bíi méje mẹ́jọ sọsọ dèèyàn olórí méje ni ṣebí wọ kan náà ni torí délé at-ta'addudu fil ism la yaszimu at-ta'adduda fil musamma korúkọ kọsọńtà forúkọ pípọ̀ pè di nǹkan pípọ̀ ọ̀dà ẹlòmíì pé nínú ọkọ̀ alukur'ani ni rahma ẹlòmíì nínú orúkọ rẹ̀ ní kíni azikir naam sahih azikir ń bẹ nínú ọkọ̀ alukur'ani. azikir ń bẹ ní orúkọ alukur'ani orúkọ mẹ́rin orúkọ mẹ́rin mọ̀ ń bọ̀ orúkọ mẹ́rin ní orúkọ tí alukur'ani ní alkitab alukur'an alfurqan azikir inna nahnu nazzalna dikra wa inna lahu lahafidun. èyí tẹ́yìn wá wí rahma ń bọ̀ láti rí ashifa ẹ tún mú nǹkan mi wá na alhud. atẹnzil gbogbo ẹ ìròyìn lásán ni kìí sorúkọ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wa sọ orúkọ mẹ́rin yẹn lórúkọ alukurani gbogbo nǹkan yòókù tó lọ́n fi sọ nípa alukurani ìròyìn alukurani tó yé wa àwọn eléyìí lórúkọ gbogbo àwọn ìtẹ́ wọn wí yẹn ìròyìn àwọn orúkọ yẹn ni so ìròyìn máa pọ̀ ju orúkọ lọ àbí bẹ́ẹ̀ kọ́ ìròyìn máa pọ̀ ju orúkọ lọ torí pé ńgbà tá à ń sọ nípa àwọn orúkọ lọ àtàwọn ìròyìn rẹ̀ náà á ní kí lọ́ pọ̀ jura wọn lọ ìròyìn pọ̀ ju orúkọ lọ. tọ́ ṣé furukọ́ọ̀nù pé méjì nítorí pé ọlọ́run sọ nípa anabi musa náà kọ́ lọ́wọ́ bá tún fún ní furukọ́ọ̀nù inshallah ńgbà tá a bá dórí eléyà àmàtàlá yìí alukur'an tọ́lọ̀n fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá pè ní alfurqan nítorí pé ó máa ń ṣe ìyàtọ̀ láàrin òdodo àti rọ́ kò sí bí òdodo bó ṣe lè mèrè sátó alukur'an ò ní jarọ kò síbi irọ́ bó ti ṣe lè mèrè sátó alukur'an ò ní jarọ kò síbi ìbàjẹ́ bó ti ṣe lè mèrè sátó alukur'an ò ní tú àṣírí ẹ̀ kò sì síbi òkun ìbàjẹ́ ti ṣe lè yí tó alukur'an ò ní gé dànù torí ẹ̀ ló ṣe jẹ́ kí ni alfurqan alukur'an bá ti débi táwọn èèyàn ti ṣe fanfa ọ̀nà ọ̀hàn àbí òní hàn yọ̀ hàn tẹ̀bárí sáfà méjì kọ́yìn síra wọn wọn ò fẹ́ ká alukur'ani ó ṣe ìdájọ́ láàrin àwọn ni àmọ́ tí wọ́n ti lè gba ìdájọ́ Ọlọ́run nínú alukur'ani yóò yanjú àbí ò ní yanjú. tẹ̀bárí jama méjì díìnì díìnì ni wọ́n wọ́n ń ṣọ̀tá láàrin ara wọn wọn ò fẹ́ ríra wọn wọn ò fẹ́ gba ìdájọ́ alukur'ani ni àmọ́ tí wọ́n fẹ́ gba ìdájọ́ alukur'ani alukur'ani furqanun bayna alhaqqi wal batil àmọ́ ṣe wọ́n gba òdodo àbí wọn ànígbà òdodo wọn àgbà òdodo àmọ́ ńgbà tẹ́ bá ti rí tí wàhálà bá ti pọ̀ kò ní kí ẹni tó bá gbàlá fúnra wa ṣé mùsùlùmí ni wọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí wọ́n ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul. tẹ́ bá ṣe fanfa àbí awọ bá wà rìn lórí nǹkankan ẹ̀dá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀dá padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa dídá padà sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà òun náà ní dídá padà sídìí alukur'an dídá padà sọ́dọ̀ anabi lójú ayé anabi òun náà ní ká kó lọ sọ́dọ̀ anabi dídá padà sọ́dọ̀ anabi lẹ́yìn kó anabi òun náà ní ká kó wá sínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. tọ́ látara furukọ́ọ̀nù ìyàtọ̀ láàrin òdodo àti rọ́ iná ni wọ́n ti pè ẹnìkan ní alfaruku wọ́n pè é lóríkì wọ́n foríkì fún wọ́n pè ní alfaruku sẹ́mẹ́ni náà òun náà ta ni. عمر الفاروق عمر الفاروق عمر olùṣe ìyàtọ̀ láàrin òdodo àti rọ́ nítorí pé ńgbà tí àwọn mùsùlùmí tó di pé islam ń tàn ká wọn lè gbéra wọn hàn torí ẹ̀ ló fi jẹ́ kí abdullahi bin mas'ud radiyallahu anhu ọlá rẹ̀ ga púpọ̀ ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ tínrín àwọn tàbí wọn fi rẹ́rìn apá rẹ̀ tínrín àwọn sábẹ́ ń fi rẹ́rìn anabi sallallahu alaihi wasallam sọ pé ha ẹsẹ̀ rẹ̀ àbí ọwọ́ rẹ̀ lórí òsùn wọn jọ gbẹndà kìlámù yóò wúwo púpọ̀ jọpọlọpọ yín lọ àti kéèyàn owú kọlá nílò àní rẹ̀ ọ dà abdullahi bin masoud la kọ́kọ́ sábẹ́ tó kọ́kọ́ kí alukurani sókè níwájú àwọn kèfèrí wọ́n lù wọ́n fẹ́ pa nítorí pé kí ni ìwọ wa láyà àbí wọ́n láyà ọkà kalẹ̀ fáwọn ọkà fáwọn bí wọ́n lù wọ́n fẹ́ pa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò torí rẹ̀ dákẹ́ radiyallahu anhu. so ẹ wá wo ntọ́lọ̀ ń ṣe fún un wọ́n sọ pé yóò wúwo lórí òṣùwọ̀n ní dáadáa. Umar náà àwọn mùsùlùmí ti gba wọ́n ti gba Islam wọ́n ń fojú pamọ́ ní dárò dárò Arqam. Umar wa bí anabi sallallahu alaihi wasallam lérè pé sebórí òdodo la wà anabi lórí òdodo ni sebórí ìbàjẹ́ làwọn kèfèrí wà orí ìbàjẹ́ ni kí ló dé táwọn gbéra wa pamọ́ ẹja jáde subhanallah wọ́n jáde umaru ó síwájú àwọn kan hamza ó síwájú àwọn kan asadullah kìnìún ọlọ́run hamza ó síwájú àwọn kan gbogbo kèfèrí tó bá fẹ́ ta felefele tó bá rí hamza wájú yóò tètè bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó bá rí umaru wájú pé ah ta ni ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé umaru lé pọ̀lọ́pìn ó lé lórí òdodo níjọ́ tí gbogbo èèyàn ti ṣe hijira kákún fira rẹ̀ pamọ́ ni àmọ́njọ́ tí Umaru ń lọ Madina sẹ́wọ́n tó ṣe ọlọ́górí àpáta ni nítòsí Kaaba lẹ́yìn tó parí tọ́wọ́ àfonítọ́ ẹnikẹ́ni nínú yín tí máa ń fẹ́ kíyàwó wọn da láì lọ́kọ tí sì ń fẹ́ kọ́mọ wọn da láì ní bàbá kò burúkọ pàdé mi lẹ́yìn àpáta yìí torí pé mi lọ Madina nù <laughs> ẹnìkan kan lè tẹ́lẹ̀ so anabi pé ní kíni alfaruk ẹni tó ṣe ìyàtọ̀ láàrin òdodo àti rọ ó kọ yìí sì mọ lórí títí dọjọ́ kú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan inú ṣe pé tí umaru bá dá mọ̀ràn kódà táwọn ẹbí ò ní fẹ́ gbangba mi alukurani ti sọ̀kalẹ̀ yóò gbé lẹ́yìn umaru nílà anabi sọlá àṣẹlá sọ pé tó bá pẹ́ nìkan bẹ tí wọ́n tún máa fi wáhàyí bá sọ̀rọ̀ lẹ́yìn mi ni kò sí o kò bá jẹ́ umaru nínú ọlá tó lọ́n ṣe fún umaru tẹ́lẹ̀ wàá túmọ̀ sí kíta àná bá ti sọmọ ní Umar ó ti di alfaruk nu ẹ àbí tá a bá ti sọmọ ní Usman ó di zunuraini hàn ọ̀dà mo fi lẹ̀ fìdọ̀sẹ̀ mi kẹ́ máa wádìí ẹ̀ tó ń torí de léyìí báyìí ọlọ́wọ́n bá sọ alukur'ani kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tabarakalladhi nazzala al-furqan wọ́n lẹ́rìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa pé òkè lọ́run lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá lọ́lọ́wọ́n bá wá wà látara ayé àyàrí mú bẹ́ẹ̀ torí kọ́ lọ́n sọ pé nazzala al-furqana ọ̀sọ́ síra tí máa ṣe ìpínyà láàrin òdodo àti irọ́ ọ̀sọ́ kalẹ̀ fẹ́rú ẹ̀ tí wọ́n wọ́n sọ nǹkan kalẹ̀ sí láti ló ti lé òkè ni àbátòkè ló ti wálẹ̀ àtòkè ló ti wálẹ̀ eléyìí ẹ̀rí kan ni nínú ẹ̀rí pé òkè lọ́run lókè ẹ̀dá tó dá ìlọ́run ọba wa tó dá wa lọ́wà wọ́n wá ní eléyìí gan-an tabaraka alladhi nazzala al-furqana ala abdi ń tọ́ka sí ọ láti bẹ fún alukur'an lórí gbogbo tíra yòókù nítorí pé ọlọ́run yẹra rẹ̀ ó ní tabaraka ó tún wá sọ pé òun sọ al kalẹ̀ fún ẹrú òun ṣé ọlọ́run rẹ̀ ni àbí òun rẹ̀ náà ṣé yẹn máa yẹra rẹ̀ lórí ntòkùdíẹ̀ káàtó àbí lórí ntòdájú. eléyìí fi hàn pa alukurani lọ́lọ́lá ju gbogbo tíra tó ti síwájú lọ ọdọ táwa ni gbogbo tíra tó ti síwájú náà lọ ti wá ọ̀dọ̀ ọlọ́run tó wá burú kápẹ́ nǹkan kan tọ́tọ̀dọ̀ ọlọ́run ó lóore ju nǹkan míì tó ń ṣe pé ọ̀tọ̀dọ̀ ọlọ́run ló náà ti wá lọ tó ló ó gbàgbé òbúrú kò burú rárá gẹ́gẹ́ ti jẹ́ pé náà alukurani yìí kan náà súra kan lọ́lá ju súra míì lọ àyà kan lọ́lá ju gbogbo àyà míì lọ ọwọ́ àbí òsì tonti pé alukurani ló sì lọ́la ju gbogbo tíra yòókù lọ ǹjẹ́ àwa mọ súra tó lọ́la ju náà alukurani qul huwa allahu ahad ǹjẹ́ àmọ́ àyà tó lọ́la ju nínú alukurani ayatul kursi tonti kọ́dọ̀ ọlọ́ọ̀ náà ló ti wá gẹ́gẹ́ bọ́lá wọn bá tún ṣe ṣe àjùlọ fún ànábì kan lórí ànábì kan òun náà ló sì tẹ̀sà gbogbo wọn òun náà ló sì tẹ̀sà gbogbo wọn ó bá ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ó fi já síwájú fún gbogbo wọn so eléyìí fi hàn wá pé bọ́ba ti wọ ọlọ́wọ́n bá ní máa ń sọ́lá rẹ̀ alẹ́ abidihi ọlọ́wọ́n bá ló ń lò ń sọ tíra ìkalẹ̀ fẹ́ ru òun tani abudu rẹ̀ ìjàmà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣé yínyìn lọ́lọ́ yin anabi ni àbí fàbùkù kan pé ẹrù wa àbí ẹrù wa èwo ni ẹ̀yìn fẹ́ràn pé ẹrù náà rẹ̀ pé ẹrù wa ẹrù wa. ọlọ́run ọba ń yin anabi wa muhammed sallallahu alayhi wa so nítorí di eléyìí bá sọ ni níbo lọ́lọ́run ti yin anabi pẹ̀lú òun ní nínú àyà yìí níbi títí ń tó fún àbí torí pé òní lẹ́rú ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ni òní kọ́kọ́ lẹ́rú ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba ṣẹ̀ṣà rẹ̀ nínú àwọn ọlọ́run wọ́n ti ṣe ẹrú ọlọ́run pọ̀ àbí ọ̀pọ̀ ṣùgbọ́n nínú wọn lọ́lọ́run bá ti mú ànábì sallallahu alaihi wasallam àgbéga nu àbí ètò àgbéga àgbéga. sọ eléyìí fi hàn wáyé pé jíjẹ́rù rẹ̀ yún ìdọ́fẹ́tù kínní ìdọ́fẹ́tù tashrif ìdọ́fẹ́tù ìdọ́fẹ́tù al-khalqi ila àfi ẹ̀dá tì ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ àbèdíhì àfi ẹ̀dá tì ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ fàkànà ìdọ́fàtà tashrif eleyi si jẹ́ àfitì ìtàpọ́nlé ọjẹ́ àfitì ìtàpọ́nlé. Tọ tẹ́bá sọ pé ọlọ́run ní yadullahi fawqa aydihim yadullahi fawqa aydihim yadullahi ọwọ́ ọlọ́run ọlọ́run ọba fi kíni tì sọ́dọ̀ rẹ̀ ọwọ́ ẹ̀hẹ́n tẹ́ eléyìí àfitì kìtìkìlẹ̀ pè é. jazakallahu الله خيرا إضافة الصفة إلى الموصوف fífi ìròyìn tì sára ẹni tá à ń ròyìn nù pé ọlọ kìí ṣe pé idafatu al-khalqi ila khaliqihi o eléyìí kìí ṣe pé à ń fi ẹ̀dá ti sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ o torí pé ọwọ́ ọlọ́run kìí ṣe ẹ̀dá ọlọ́run ìròyìn ọlọ́run à ń fi ìròyìn ọlọ́run tì sọ́dọ̀ ta ni sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá tún ròyìn ànábì wa sallallahu alayhi wa sallam pẹ̀lú òun ni níbòmí níbi títí ń sọ nípa àrìn àjò tánàbí sallallahu alayhi wa sallam tó rìn lóru ọlọ́run ní subhana alladhi asra bi abdihi laylan min almasjid alharami ila almasjid alaqsa ògo ni fún ọlọ́run bá tó mú ẹrú rẹ̀ rìn àjò òru láti masalasi maka alápọ̀nlé lọ sí masalasi tó jìnnà sí masalasi maka ìyẹn masalasi baitul maqdis bákan náà gbà tó nípa pété ẹ bá ń ṣe iyèméjì pa alukurani àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run ni wa in kuntum fi raybin mimma nazzalna ala abidina tẹ́ máa ń ṣe iyèméjì nípa níta sọ̀kalẹ̀ fẹ́ ru wa fatu bí wọ́n ti mímí mẹ́tẹ̀lẹ̀ ẹ̀yin náà múru rẹ̀ wá subhanallah. so àgbéga ni kéèyàn jẹ́rú ọlọ́run àbí kìí sàgbéga àgbéga tó ga gan ni. ọlọ́run wa ni liyakuna lil alamina ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam kánabi olè bá jẹ́ ni tí wọ́n máa ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àgbáńlá yìí kí ni ó fi máa ṣe kìlọ̀kìlọ̀ náà alukur'an ẹ wá fagilé nídìí lèyẹkùn náà lè làálẹ̀ mí nànàdìrọ̀ tẹ́ bá fagilé nídìí kẹ́ wá bira wa léèrè pé ṣé alukurani yẹn ọjọ́ ìwé tí ń kìlọ̀ fá wa àbí ọjọ́ ìwé tí ń kìlọ̀ fá wa àbáwá ti sọ́ di ìwé àdúà àti sọ́ di ìwé pa àwọn alùbáríkà àti sọ́ di ìwé pa àwọn akọ́lọ́ ọ̀sẹ̀ nǹkankan fún wa àti sọ́ di ìwé pa afẹ́ bá tèèyàn jẹ́ àti sọ́ di ìwé pé àwọn àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé nàìjíríànù naam ọlọ́run ló ń sọ alukurani kalẹ̀ fún gbogbo àgbáńláyé ìgbà táwa kọ̀yìn sí kìlọ̀ tó wà ń bẹ̀ làbá sọ di ìwé nákẹ́lì àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tá a kọ̀yìn sí kìlọ̀ tó wà ń bẹ̀ àbá sọ di ìwé àṣírí ìgbà tá sí kìlọ̀ tó wà ń bẹ̀ àsọ di ìwé fún àwọn alùbáríkà ẹlòmíràn agbá alukurani afitọ́ pa afirara àìkún àwọn alùbáríkà tí ọlọ́run bá ló ń bá wa sọ̀rọ̀ yìí pé òun sọ alukurani kalẹ̀ fún anabi sallallahu alaihi kó lè bá a jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńlá yìí ẹ wá wo gbogbo àgbáńlá ayé yìí ẹ tún fàlà méjì sí gbogbo àgbáńlá ayé ọkàrí tani ọkàrí gbogbo nǹkan nítorí pé al-alamu kullu ma gbogbo tó yàtọ̀ sọ́nà ìní jẹ́ al-alam gbogbo àti gí àti wíkú àtòkúta àti àtòdò gbogbo ànábìsì. àti èèyàn àti àlùjànnú àti màláìkà lọ́lọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sí nípa ti nǹkan tí kìí ṣàbẹ̀mí tí ò sẹ́mi lára wọn bẹ́ẹ̀ ni bíbẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oore ni fún wọn bíbẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oore ni fún gíoko e, oore ni fún èèpẹ̀ oore ni fún dò oore ni fátẹ́gùn oore ni fẹ́ranko oore ni fẹ́wéko oore ni fún gbogbo nǹkan wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run láàrin àwọn anabi sallallahu alaihi wasallam àti kò lè bá a jẹ́ ìkẹ́ àtàánú fún gbogbo àgbáńlá yìí tí wọ́n bá wọn á béèrè báwo la anabi sallallahu alaihi wasallam ṣe jẹ́kẹ̀ fẹ́ràn kó báwo la anabi sallallahu alaihi wasallam ṣe jẹ́kẹ̀ fún ewéko báwo la anabi sallallahu alaihi wasallam ṣe jẹ́kẹ̀ fún atẹ́gùn báwo la anabi sallallahu alaihi ṣe jẹ́ ìkẹ́ fún odò subhanallah ọkà sunna anabi sallallahu alaihi wàá rí i pé kò sí nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyí àfi kó jẹ́ pé ànábì sọ àsọtẹ́lẹ̀ ṣe dáadáa sí wọn. nígbà tí ànábì sallallahu alaihi wasallam yìí pé ẹnìkan o yóò ti torí ajá ọlọ́run dúpẹ́ fún ó fún ajá lómi mu ọlọ́run dúpẹ́ fún ẹnìkan ajá lásán ẹ́ ajá tẹ̀tí ní ká máa parú rẹ̀ rí ṣé wọn lọ lọ́n dúpẹ́ fún yàn ẹ ò gbẹ́ngbẹ́ ajá ọwọ́ àwọnú kànga ọlọ́ fi bàtà pọnmi wọn fún ajá mu fàṣẹkẹrẹ Allahu sàáyẹ̀hù ọlọ́run bá dúpẹ́ fún lórí ntòsí anabi ni inna fi kulli kabidin ratbatin ajra dájúdájú gbogbo ẹ̀mí gbogbo gbogbo ẹ̀dọ̀ gbogbo ẹ̀dọ̀ tẹ́mi bá ń bẹ lára rẹ̀ tó o bá ṣe lóore ọgbẹ̀sán kò bá jẹ́ lẹ́dẹ̀ ló ṣe ọgbẹ̀sán ẹ̀wọ̀n bó ti ṣe burú tó tọ́lọ̀ ní kó ọmọ jẹun tó o bá ṣe lóore ọgbẹ̀sán kí ló tún wá kù ṣé màálù lọ́wọ́ aṣọ olóró tó ní gbẹ̀sán torí wọn ni inna fi kulli kabidin ratbatin ajra gbogbo ẹ̀dọ̀ tẹ́mi bá ń bẹ lára rẹ̀ tó bá ṣe lórí ọgbẹ̀sán. ọ̀dà pé eléyìí náà nìsín kò túmọ̀ sí pé má pè é sí má pè é fún má tó túmọ̀ sí àbí ò túmọ̀ sí. nàám túmọ̀ máa ń pa wọ́n sẹ́ǹsì wọn lórí inú torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé la darara wala dirara torí ẹ̀ ibẹ̀ láti mọ́fin nù sẹ̀ríà pé ad-dararu yuzal gbogbo tí ọba ní ọ lára sẹ̀ríà gbà kó mu kú o. àmọ́ o tọ́ba wa pa wọ́n fa idha qataltum fa ahsinul qitla ẹ pa wọ́n náà tọ́ da o èsì kọ́ wa lọ wá sídìí ìgbé torí káwọn kankan wọn bí ọnu ọ àmọ́ fín àsídìí tí wọn kọ́ já wẹ́lẹ́wẹ́lẹ́ kó àà o. ìkẹ́ńbẹ́ńbẹ́ àbí òsì kẹ́ńbẹ́ ìkẹ́ńbẹ́ńbẹ́ ọ̀fẹ́ fa ahsinu zibha tẹ́bà du ẹran ẹ̀dù gbọ̀nà tó dáa torí pé inna allaha kataba al-ihsana ala kulli shay ọlọ́run kọ́ àkọọ́lẹ̀ pé kẹ́ ẹ sí dáadáa lórí gbogbo nǹkan anabi wa ìkẹ́ni fún gbogbo nǹkan ọ̀dà sọlọ wọn ará anabi sáwọn màláíkà apá kan nínú àwọn afá àwí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ní kọ́lọ̀ ọ̀rán anabi sáwọn màláíkà lil alamina tọ́lọ̀ ń sọ ń bẹ ìyẹn nípa àwọn èèyàn àtàlùjọ́nu àwọn èèyàn àtàlùjọ́nu tọ́ ìwọ ẹ̀yin sọ kọlọrun anabi ẹ̀yin sáwọn àlìjẹnu níbo lẹ ti rẹẹri ẹ tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil'alamina nadhira bákan náà tún ka suratul jinni fún. قل أوحي leya anahu استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا سبحان الله أنبي sallallahu alayhi wa sallam ọlọ́run rán sáwọn àlìjọ̀nú gẹ́gẹ́ bó ṣe rán sáwọn èèyàn ẹlòmíràn á béèrè báwo làwọn anábì ṣe ń bá àwọn àlìjọ̀nú sọ̀rọ̀ báwo làwọn náà ṣe ń rí sànàbì nìwọ. tí wọ́n bá lè bá wọn sọ̀rọ̀ kò túmọ̀ sí pé ànábì ò bá wọn ṣe kíni kò bá wọn sọ̀rọ̀ ẹ lọ ka suratul jin kẹka tẹfsiri rẹ ẹ rí bá anabi sallallahu alayhi wa sallam ti fi pàdé pẹ̀lú wọn ẹ̀rọnù egun anabi sallallahu alaihi wasallam ní gbogbo egun táwọn à ń jẹ yẹn kọ́ máa jó oúnjẹ fáwọn àlìjẹ̀nu ẹ̀yin ti jẹ ẹran ara rẹ̀ egun tẹ́ bá sọnù oúnjẹ ni fáwọn ta ni àwọn àlìjẹ̀nu anabi ní ìgbẹ́ ẹran wa oúnjẹ ni fáwọn ẹran tiwọn ìgbẹ́ táwọn ẹran wa bá su sẹ́yìn ń dà sóko yẹn oúnjẹ ni fáwọn kíni fáwọn ẹran àwọn àlìjẹ̀nu èyí tó túmọ̀ sí fáwọn náà láwọn ẹranko tí wọ́n ń sìn. tọ bó o wá ní àwọn tó ti pé tá a bá jẹ egun á jẹ yóò di bisikíìtì náà ṣé à ń dínkù ní oúnjẹ àwọn àlùjànnú <laughs> ọba àjẹjẹ kó di bisikíìtì ọba àjẹkọ má di bisikíìtì inṣàlá tiwọn tí wọn jẹ òní wọn wọn tó bá ti tú dànù oúnjẹ wọn náà ni torí ẹ lànà bisalòlá àti sàlàsì pé ẹ gbọ́dọ̀ fi gùn nù dí o torí tẹ́ bá ti fi egun nù dí ẹ ti kó nira bá ọmọ ẹ̀yà yín toró ń jẹ tiwọn nu. akramakumullah ìwọ náà nìsín búrẹ́dì tó fẹ́ jẹ tọ ká má parí ẹ̀ tó ń torí délẹ̀ ẹ̀yin náà má fi tẹ̀ nígbà ẹ má fi lo àwọn ọmọ ẹ̀yà yín o sẹ́wọ̀n pé mọ́mì ní bẹ́ẹ̀ nu tiwọn náà mùsùlùmí bẹ́ẹ̀ nu tiwọn náà tó ń torí délẹ̀ ọlọ́run náà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sàn àlùjànnú náà tọ lil alamina nadhira subhanallah wọn ní àyà yìí wọn tọ́ka sí pé gbogbo ẹni tó bá ti lè gbọ́n pa alukur'ani qamat alayhi alhujja kò láwàáwí tí ó wí fọlọ́ ọba mọ́tò bá jọ́ gbẹ̀ndẹ̀ alukiyama gbogbo ẹni tó bá ti lè gbọ́ alukur'ani kò láwàáwí tí ó wí fọlọ́ ọba mọ́tò bá jọ́ gbẹ̀ndẹ̀ alukiyama wa alayhi bákan méjì ni inú kọ́gbọ́ kọ́gbà gbọ́ kó sóríire àbí kọ́gbọ́ kọ́sá ìgbàgbọ́ kó do lórí ibú ọlọ́mọ sì wà lórí ibú torí di eléyìí eléyìí fi hàn wá wípé alukur'ani tẹ̀rí yẹn gbogbo ẹni tó bá ti gbọ́ nípa rẹ̀ kò sí àwáwí tó lè rí wí fún ọlọ́wọ́ba àmọ́ tó bá jọ gbẹ̀ndẹ̀ alqiyama ọlọ́wọ́ bá sọ nípa anabi nínú àyà mi ọlọ́run ní liyundhirakum bihi wa man balag aṣọ alukur'ani kalẹ̀ fún yín fún anabi sallallahu alayhi wa sallam torí kó lè bá máa fi ṣe ìkìlọ̀ fún yín àti gbogbo yálà lójú ayé anabi lọ́gbọ́ lẹ́nu ẹlòmíì ni yálà lẹ́yìn ikú anabi lọ́gbọ́ lẹ́nu ẹlòmíì ó ti parí ní ìsìn gbogbo ẹni tó bá ti gbọ́ alukurani qamat alayhi al-hujja gbogbo ẹni tó bá ti gbọ́ alukurani kò láwàá wí tí ó wí fọlọ́ wọn bá mọ́ ọgbọ́ báwo. yẹn kí tó bá ti gbọ́ tó ń kí alukurani idha jaa nasrullahi wal fath ó ti parí ó láwàá wí tó wí fọlọ́ mọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama wa sọ pé ah lárúbáwá ni èmi ò sì gbọ́ lárúbáwá ọ̀ láwàá wí tó fọlọ́ ètè kan bẹ láyé ló kọmọ nípa ẹ̀sìn Islam ìyẹn ni pé kò gbọ́ alukurani rí torí ẹ̀ tí wọ́n bá ti gbé késẹ́tì alukurani sí gbogbo ẹni tó bá ti gbọ́ qamat alayhi alhujja ìtumọ̀ rẹ̀ nu gbogbo ẹni tó bá ti gbọ́ alukurani hujja ti dúró lórí ẹ̀ ẹ̀yin mọ̀ túmọ̀ rẹ̀ ọlọ́run mọ̀ pé ń bẹ nu wa ẹni tó ṣe pé kò ní mọ̀ túmọ̀ rẹ̀ àmọ́ innama dawa'ul ayyi su'al ẹni Pọ́ọ̀lù ni Dọ́kásì ni Dínkà ni Manuel ni tí ò béèrè ó ṣe ra rẹ̀ àbí ó ṣe ra rẹ̀ ó ṣe ra rẹ̀. torí de ilé liyakuna lil alamina nadhira alladhi lahu mulku samawati wal ard ọba tó ṣe kúnna ló ní kápá àwọn sámà àtìlẹ̀ àlàyé nípa eléyìí ti síwájú walam yattakhid walada kò sì fi ẹnìkan sí ọmọ nítorí pé kí nítorí kò ń lọ rọrọ tọrọ rẹ̀ pé ẹni tí ń fi ọmọ òun náà lẹni tó ṣe lẹ kẹ́ bá ti ṣe ti àlàyé síwájú wa khalaqa fẹ́ yìí ó sì dá gbogbo nǹkan la ilaha illallah ó dá gbogbo nǹkan ṣé a lè pe ọlọ́run náà ní nǹkan àbá lè pe ní nǹkan ẹ ronú dáadáa tẹ́rípa tòhídìí ẹ̀ ní máa dáhùn pákán ẹ kọ́kọ́ ronú dáadáa náà ṣé a lè pe ọlọ́run ní nǹkan kò sí nǹkan kan tó rí mi bí tí mo wà tẹ́lẹ̀ wí o si nka katoli min bi tuma wa ta le sɔ bɛɛ a b'ale sɔ bɛɛ tɛ ba sa ti se ni a bɛ se a ti se ni torí ko si nka katoli mi ɔlɔn ri o aa n nana n beere si ale kpe ɔlɔn ni nkan ale kpe ma mana, ɔlɔn kpera rɛ bɛ kí wọn kí wọn lɛ yín fɛ asɔ sɛ yín fɛ tɔn lɔn sɛ mi ɔlɔn ni kul ayi yu in akubaru sɛ hɛ dɛ kul ayu shay'in akbaru shahada bi wọ́n bí wọ́n léèrè sọ fún wọn pé kí ni nǹkan tó ga jù lẹ́rìí kí ni tó ga jù lẹ́rìí kí ni nǹkan tó ga jù lẹ́rìí sọ fún ọpọlọ ni ọlọ́run pera rẹ̀ ní kí ni nǹkan bàṣíkì ẹ̀ náà má ọ̀tàn àbí ọ̀tàn tó ń torí délé ìgbà tó lọ́n pera rẹ̀ bẹ́ẹ̀ èèyàn sọ pé àwọn arí ká sọ pé nǹkan lọ́lọ́run yóò kul ah. a sẹ́yìn lẹ́yìn máa jù ní àbọ́lọ̀ ta ló máa jù allah ọ̀dà tí mo fẹ́ dèdì rẹ̀ ni pé gbàtọ́lọ̀ lọ́wọ́ bá nígbà tí ń sọ̀rọ̀ nípa ara rẹ̀ ó pe ara rẹ̀ ní nǹkan ọwọ́ sọ nínú àyà yìí pé òun ló ti gbogbo nǹkan òun ló ti gbogbo nǹkan tọ́lọ̀ náà nǹkan eléyìí fi hàn wáyé pé bẹ́ẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run pera rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀wọ́nú tó dà nítorí pé ọlọ́run ọba ló dá gbogbo nǹkan ọlọ́run ọba kì í sì sẹ́ni tá a ṣe kí ni kì í sẹ́ni tá a dá àwọn ìròyìn rẹ̀ kì í ṣe òun tá a dá àwọn orúkọ rẹ̀ kì í ṣe òun tá a dá torí pé alqawlu fil ism kalqawli fil dhat alqawlu fil ism kàlùkọ́wòlì fẹ́fẹ́d níta sọ nípa pàápọ̀ ọlọ́run náà la máa sọ nípa àròyìn ọlọ́run pàápọ̀ ọlọ́run ọba kìí ṣe ń tá a dá bẹ́ẹ̀ náà ní kíni àwọn orúkọ ọlọ́run àwọn àròyìn rẹ̀ wọn kìí ṣe ń tá dá tẹnìkan bá sọ pé hàn nígbà tí ọlọ́run ti sọ pé wa khalaqa kulla shay kulla gbogbo nǹkan torí rẹ̀ kò sí bá a ti fẹ́ yọ ọlọ́run kó ń bẹ̀. ẹ̀yin ọ̀dà lóhùn wa. sọ yìí wa ẹni tó àwọn àyà ọlọ́run wọbẹ̀ alukurani náà wọbẹ̀ tó la alukurani náà ọlọ́run ló dá tí ọlọ́run ló dá alukurani àbọ̀rọ̀ ọlọ́run la alukurani ọ̀rọ̀ ọlọ́run la alukurani ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run kìí ṣe ntá dá gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé pàápọ̀ ọlọ́run ọba kìí ṣe òǹtá dá ẹ sọ fún ẹni tó ní àyà ìtọ́ka sí pé òǹtá dá lọ́lọ́run àwọn ìròyìn rẹ̀ náà ntá dá ni ẹ sọ pé ẹjọ́ ẹ túmọ̀ àyà yìí fún amri rabbiha ọlọ́run ọba rán ìjì burúkú sí ìjì burúkú yẹn wá ń pa gbogbo nǹkan rẹ ó ń ba gbogbo nǹkan jẹ́ pẹ̀lú àti ọlọ́run ó ń ba gbogbo nǹkan jẹ́ pẹ̀lú àti ọlọ́run ẹbí wọn léèrè sọba sámà náà jẹ nàám sọba alẹ jẹ sọba àwọn àpáta jẹ tó sọgbọn rẹ gbọ́dọ̀ sọ pé kullu shay ó gbogbo nǹkan nìyẹn tó ọlọ́run bá tún sọ nípa Bilqis arábìnrin tó ọlọ́run bá fún ọba yẹn ọlọ́run ni wọ́n ó ti yàtúmí kullu shay àfúnni gbogbo nǹkan afún ní gbogbo nǹkan ń fọlá gbogbo nǹkan làwọn ọlọ́wọ́n bá fún un tọ́lọ̀ ń fún lálùkùránì náà nàám tọ́ bó o alọ́lọ́run ti sọ pé afún gbogbo nǹkan tọ́lọ̀ ń fún sánmà ọlọ́run fún lẹ̀ tọ́ bó láti wá máa túmọ̀ ru àwọn àyà ìbáyìí hmm? eléyàn túmọ̀ sí pé á túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ fi wọ́n ti ṣe túmọ̀ rẹ̀ ìyẹn ni pé tudammiru kulla shay'in bi amri rabbiha tudammiru kulla shay'in min sha'nihi ayyudammar ó ń pa gbogbo nǹkan run èyí tó lọ́n ti kọ àkọọ́lẹ̀ píparun lé lórí. wa utiya kulli shay'in min sha'nihi an tu'tahu àfún ní gbogbo nǹkan èyí tó ti kọ́ àwọn ọlọ́run ọba kọ àkọọ́lẹ̀ pa fún. so bákan náà Allahu khaliqu kulli shay'in min sha'nihi ay yukhlaq. ọlọ́wọ́ bá dá gbogbo nǹkan tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ni pé dídá náà láàdá yàtọ̀ sí ní tí ò sí fún kíni fún dídá tó eléyẹn bẹ́ẹ̀ láti máa túmọ̀ àyà yìí á dúró ń bí bá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù jọ̀wọ́ kó gbogbo ti ń bẹ́nu sọ́mà tilẹ̀ bí wọ́n ti ṣe ń ṣe nítorí ọlọ́run ọba wa lọ́ba tó ní ẹ̀yìn ọlọ́run ọba wa lọ́ba tí mú ní máa sẹ̀mí ọlọ́run ọba wa náà lọ́ba tí máa pààyàn òun náà lọ́ba tó sì lágbára lórí gbogbo nǹkan ọlọ́run ọba kó ṣe àwa pẹ̀lú yín ní ọ̀kan nínú ẹni tó ṣe wípé yóò jẹ́ ẹni tó gbọ́ ìkìlọ̀ ètò nínú alukur'ani tíra ti máa ń ṣe ìpínyà láàrin òdodo àti irọ́ ìtọ́lọ́nsọ̀kalẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba là ń kó sì àwọn pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó tara tíra yìí tí ó soríire kọ́mẹ̀tì wa lọ́kàn lẹ́ni tí ó sọ pé sábàbí rẹ̀ náà ni ọgbà tí ó fi sori ibú ọlọ́run ọba kó sì àwọn pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó mọ̀ sí àfọ̀mọ́ fọlọ́run ọba ní pàápàá àfọ̀mọ́ tọ́tọ́ sí pé ọlọ́run ọba yóò àti pé gbogbo nǹkan àti pé ọlọ́run number one. maaleykum salaam. alhamdulilayi wọ́n ní kí ni ipò ìró ríro fún ọkùnrin <clears throat> kọkùnrin oró ìró wọ́n ní kí ni ipò rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ wípé kí ọkùnrin kó ró ìró so ṣùgbọ́n léde yorùbá tẹ́ bá ní ó ìró ọpọlọ lọ sí pé ìró obìnrin ló rò so ṣùgbọ́n wọ́n sọ pé kó lo ìlọ́dì. ìlọ́ọ̀dì aṣọ tí wọn máa fi lọ́ọ̀dì kò sí tó burú ń ṣùgbọ́n fóbìnrin kò dáa tó wípé kóbìnrin ọmọ ró ìró jáde kò dáa tó nítorí pé tóbìnrin bá ró ìró jáde yóò máa fi ìhòhò rẹ̀ hàn yóò máa fi ara rẹ̀ hàn bó ti ṣe máa eléyìí ò sínú pé lo hijab tó o bá ró ìró sísàlẹ̀ ọ á gbé aṣọ gbàgẹ̀rẹ̀ ó gbélé lórí àmọ́ á ró ìró tó wà ń sàlẹ̀ yẹn lọ́nà tí òfin ni túlẹ̀ mẹ́wàá torí pé tí ìró yóò máa mú kí o tún máa gbé hijab rẹ sókè láti fẹ́ máa tún ìrorò ṣùgbọ́n ọkùnrin ò ń lè lo ìlọ́dì ìlọ́dì yẹn ni wọ́n ń pè ní kíni léde lárúbáwá izar izar eléyìí ló sì wọ́pọ̀ jù láyé ọ̀hún wípé ńlá ọkùnrin máa ń lò àwọn ọkùnrin wọn kì í wọ ṣòkòtò gúngùn ni wọ́n máa ń lò torí eléyìí kó lo ìlọ́dì kò sí ní tó burú mbẹ́. number ẹ̀ wọ́n ti bí Malik pé kí lẹ rí sí káwọ ṣòkòtò gúngùn Imam Malik láwọn kórìíra rẹ̀ irú ṣòkòtò táwọn wọ̀ lónìí ẹ wọn láwọn kórìíra rẹ̀ tó ṣùgbọ́n kíkórìíra tiẹ̀ kì í ṣe pé Ọlọ́run ló kórìíra rẹ̀ o àwọn ń wo pé tí èèyàn bá wọ̀ ṣòkòtò pàápàá jùlọ tẹ́wù téèyàn wọ̀ sókè tí ó bá ẹ rí i pé gbogbo bí ara èèyàn ti ṣe mọ lẹ́yìn ìní ọmọ hàn lára ṣòkòtò yìí ńlọ́fà làwọn olùmọ̀ ṣe kórìíra rẹ̀ pàápàá jùlọ káwa wọ sokoto bẹ́ẹ̀ ká fi kírun eléyìí túmọ̀ sí pé káwọ́ tó káwa kín kí gbogbo ara wa wá yọ síta káwa káwa náà ń salákọ̀wé tó eléyìí díẹ̀ káàtó fún mùsùlùmí kò burú bó bá tiẹ̀ jẹ́ kó wọ ṣẹ́ẹ̀tì náà ni àbó tún wọ yọ ṣòkòtò kó yọ rẹ kúrò nínú sokoto kó jọ balẹ̀ kó bu ẹ̀yìn rẹ dáadáa nígbà tó bá fẹ́ to tsara kafatar za mu tura yawa to hannun tura yawa ne bai fashida shi ma ma na kuma kalina to da hannun tura su ma ko kan lẹsẹ náà ta su bi wọn mu sura kan tura salamu alaihi bi sura tu fa ti ne ṣe àwọn ẹrù jama'a jọ ọsọlọlọ ọsọlọ. alhamdulilayi wọn ti máa ń kírun lẹ́yìn lè máa mú tí lè máa mú akí àyà tí ìforíkanlẹ̀ wà ń bẹ àyà tó sẹjìdá tí lè máa mú foríkanlẹ̀ ní àbí òní foríkanlẹ̀ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ kó foríkanlẹ̀ tó bá sì fẹ́ kó má foríkanlẹ̀ kì í sọ àràn yẹn anabi sallallahu alayhi wa sallam wọn kí ayatu sajda ń gbà kan forí kanlẹ̀ wọn tún kí ń gbà mí wọn forí kanlẹ̀ gẹbi Umar ti ṣe ṣe tó fi ṣàlàyé rẹ̀ fún wa ó ní bẹ́ẹ̀ la anabi ṣe anabi sì ṣe bẹ́ẹ̀ wọn sọ fún wa pé kẹlẹ bá a mọ̀ pé kì í sọ̀rọ̀ àyàn làwọn ò tún fi forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì eléyìí fi hàn wá bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ forí kanlẹ̀ ló dáa jù tẹ bá forí kanlẹ̀ yẹn ó máa ń jẹ́ ìtìjú púpọ̀ àti ìdójútì ni fún àṣetán nítorí de eléyìí tẹ bá kí àyà tẹ bá kí àyà ẹ gbọ́dọ̀ mọ́ọ́mà lọ kí àyà tó ní sájídà àwọn olùmọ́ni ta kórìíra ni kọ́ wa lọ tẹ̀sà rẹ̀ kọjá pé ń lọ fẹ́ ké ìwọ lọ forí kanlẹ̀ o sàlàyé fáwọn jẹ́mọ́ tó wà lẹ́yìn rẹ̀ wọ́n lọ forí kanlẹ̀ àwọn òkè rúkú lọ́ọ́ ẹ̀kọ́ rúkú àwọn á lọ forí kanlẹ̀ so eléyẹn adá wa lálẹ̀ so èèyàn ti sàlàyé fún wọn tó ráwọn èèyàn mẹ̀sìn dáadáa so èèyàn ti sàlàyé fún wọn kódà tí wọn bá mẹ̀sìn dáadáa gan ọ̀tọ́ kọjá pé náà lẹ́ẹ̀ máa ké àyàfi tó bá pé òrùn jimá ni tó bá di láàárọ̀ ọjọ́ jimá Ànábì sallallahu alaihi alif lam mim alif lam mim sajda àti hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura nínú raka kejì yóò kí alif lam mim sajda nínú raka alákọ̀ọ́kọ́ anabi sì máa ń forí kalẹ̀ fún tọ́ torí ẹ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullah wọ́n bi léèrè wípé tí ó bá di níjọ́ jímọ̀ yẹn sáà kan lè ké alif lam mim sẹjida títí débi tá a ti forí kanlẹ̀ káwá ké yòókù ní raka kejì òní rárá gbogbo ẹ̀ náà láàkè yéṣe nítorí fíforí kanlẹ̀ lànà bí ṣe máa ń ké níjọ́ yẹn ọkàn fún ọjọ́ yẹn ní alif lam mim sẹjida àti ní ààyè pé ká ké súra míì tó ní sẹjida nú pé a sáà ti forí kanlẹ̀ náà rárá eléyẹn náà ní sábà ti lè ké ká ké mi. ẹ wá ní tí ìmáàmù bá kéwú tó débi torí fi jẹ́ pé ibi tí wọ́n bá ti forí kanlẹ̀ ọ̀nà tí lè má mú fi ṣe Allahu Akbar níbẹ̀ yẹn ó yẹ kó yàtọ̀ díẹ̀ sí ọ̀nà tí fi ń ṣe Allahu Akbar yòókù torí kó lè bá fi hàn pé òun lọ forí kalẹ̀ nínú ìsìn sọ pé tó bá rú kó ní Allahu Akbar àmọ́ tó bá pè forí kalẹ̀ lọ́n lọ láti dúró ní Allahu so that àwọn èèyàn fi rí pé nǹkan kan míì ní ṣẹlẹ̀ yìí o sòtò náà ti rí kó lọlẹ̀ àwọn náà lọlẹ̀ tọ ẹ wá ní tílé máa mú bá tún á ké súrà tó ní Muhammadun sallallahu alayhi wa sallam sẹ́sọ̀ sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni turkey anabi sallallahu alayhi wa sallam ni albakilu man dhukirtu indahu falam yusalli alayhi ahun lẹni tí a máa dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí ó sàṣàlátù fún mi ẹ sàṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam so ṣùgbọ́n o kì í wá sí kí gbogbo yín lẹ́wàá gbé ohùn sókè sallallahu alayhi wa sallam tẹ́ bá kọ̀tọ́ nínú oorun kálukú sí sallallahu alayhi wa sallam tiẹ̀ jẹ́jẹ́ now number three. kọ́ńtà ìgbọ́ra bẹ̀rẹ̀ níta pé for example aláwọ̀ méjì kan so ẹ̀ka wà ó kọ́ mí ìdìnnà so ìgbà tó ṣe ìdìnnà yẹn ó wá lọ ṣe ìfàr lẹ́yìn then the other one tó ń ṣe dìnnà yẹn òun lọ bá kọ́dí pé kí wọ́n dájọ́ fún un wọ́n á láṣẹ hundred but the other one yẹn yẹn lọ bá kọ́dí ṣé ó sì máa jẹ̀yà yẹn àbí kò ní jẹ̀yà yẹn níwájú ọlọ́wọ́n bá. alhamdulilayi èèyàn méjì ṣe zina ẹnìkan lọ bá dájọ́ pé kán fọ̀ mọ́ ẹnìkejì túbá lọ sọ́dọ̀ ọlọ́run sẹ́ni tó túbá lọ sọ́dọ̀ ọlọ́run yẹn ìyà ṣẹ́kù fún lọ́la kíyámà àbí ó ṣẹ́kù fún ó fún tó ọsẹkù fún un torí pé kò tí ì jìyà tiẹ̀ lópin ìgbà tó bá ti pé ibi tó wà yẹn wọ́n ń lòfin Ọlọ́run ọba ń bẹ ìyà ṣẹ́kù fún un ṣùgbọ́n ẹni tó lọ́wọ́ bá bá bò láṣìírí tó bá bora rẹ̀ láṣìírí ọ̀dà nínú òfin ṣẹ̀ríà torí pé ẹni tó ṣe zìnà ń kọ̀rọ̀ tí wọ́n á rí kó tún gbéra rẹ̀ wá tà wá máa tú àṣírí ara rẹ̀ yẹn nínú ṣẹ̀ríà àwọn olùmọ́ni pọ̀ dáa tó àbí òye wa kọ́ mọ wá foríjìn láéláé bọ́yọ́ lọ́wọ́ bá lè foríjìn sòṣùgbọ́n àwọn sàbí tí wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé àwọn sàbí lọ ga jù nípò àbí òye wa àwọn sàbí lọ ga jù nípò eléyìí wọn àtúntò kékeré náà máa lọ ṣe zìnnà kọrọ àmọ́ tí wọn bá ṣe zìnnà kọ mọ wá sí gbangba o gbogbo ètò ọba ti ń bẹ Ọlọ́run ọba rí ọ yóò sì fìyà rẹ̀ jẹ ọ tó bá wù ọ tó bá wù náà. nọ́mbà fọ. nọ́mbà fọ wọ́n lè ní pé kéèyàn ṣe láìláì la seventy thousand wọ́n máa yọ àwọn oníṣòwò tuntun àbọ̀lá ń bẹ fún tuntun kí ni àwọn ọ̀rọ̀ nípa dé. alhamdulillah ṣe nǹkan báyìí nígbà báyìí ṣe nǹkan báyìí ní ìgbà báyìí gbogbo ẹ̀ tí o bá ti tọ̀dọ̀ ọlọ́run ọba wa ló ń kà yẹn tí o tọ̀dọ̀ anabi sallallahu alaihi ló ń kà yẹn ó ti di bid'atun idafiyya bídà ni la ilaha illallah ni kò wí àmọ́ òǹkà ayé báyìí tí o bá tọ̀dọ̀ ọlọ́run lọ́gbà wa tí o sọ̀dọ̀ anabi sallallahu alaihi lọ́gbà wa ó ti di bídà ètò òfin kún lọ́sọ̀ di bídíà torí rẹ̀ gbọ́dọ̀ ṣe torí ẹ̀ náà sọ pé gbogbo tó wá nọ́mbà tó wá fàdùà kan dáná bí ní ká ṣe kò sí ìtọ́kọjọ́ hundred number four number five. aleykum salaam. téèyàn bá wọ ọkọ náà. téèyàn bá ní ọ̀la àrọ̀ bíi bóyá èèyàn pẹ̀ pẹ̀lú àkúrò ṣé ni ìgbàlá ìwà àkùnrin àti tọ́lá ti àlọ́ àlà iwájú kótó ẹlẹ́ẹ̀kejì ní. alhamdulilayi ẹyọ náà ni tí wọn bá wọ kó ìgbà wo nígbà láyé wà fún yẹn láti fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ yẹn àbí ìbọ̀sẹ̀ olówù èyí owó lè jẹ́ ìgbà wo nìgbà láàyè wà fún wa láti fọwọ́ pa ìgbà láàyè ń bẹ fún wa láti fọwọ́ pa ní ìgbà tó bá ṣe pé àṣàlùwàlá tán parí kó tó pa àwọ̀ àbá wẹ̀wẹ̀ tán parí kẹ́bí ìwẹ̀ jánábà tó lálùwàlá nù kó tó di pa ìgbà náà nìgbà láàyè ń bẹ fún wa fọwọ́ pa sísàlùwàlá parí ó ní pé ó ti fọ gbogbo ẹsẹ̀ rẹ méjèèjì kó tó wọ̀ kankan nínú bọ̀sẹ̀ méjèèjì àmọ́ tó bá ṣe é pé ọfẹsẹ̀ ọ̀tún lọ wá wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀tún ọfẹsẹ̀ òsì lọ wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ òsì kọtọ sọ ọ pé kọ fọwọ́ pa nítorí pé anabi sallallahu alaihi wasallam wọn sọ nínú hadithi al-Mughira ibn Shu'ba ó ní mo fẹ́ bọ́ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ anabi sallallahu alaihi kó lè ba ara yìí fọsẹ̀ anabi ní da'ahuma fa inni adkhaltuhuma tahiratayn fi wọ́n sílẹ̀ nítorí pé ńgbà tí mo fi wọ̀ wọ́n ń wọ́n àfi lẹ́yìn ìgbà tí mo fọ ẹsẹ̀ ní méjèèjì ma nínú àlùlá. yẹn ni pé ńgbà tó bá fọ rẹ méjèèjì tán dáadáa tó bá ṣe kígbà náà ló tó wá ṣẹ̀ṣẹ̀ wọ ìbọ̀sẹ̀ ìgbà náà lọ láǹfààní àti máa fọwọ́ pa twenty four hours tó bá yẹ kó àjò seventy two hours tó bá yẹ kó àjò ló wà. ẹ sì ṣàlàyé báwo ló ṣe sírò ṣé ìgbà tó kọ́kọ́ wọ̀ bọ̀sẹ̀ ni àbí ìgbà kọ́kọ́ já àbí ìgbà tó kọ́kọ́ tún ṣe èwo ni ní àlùwàlá rẹ̀ ò sì já àfi láago mẹ́jọ àárọ̀ aago méjìlá ló tó tún àlùwàlá ṣe èwo ló ṣírò fún twenty four hours yẹn ṣé five o'clock ló ṣírò ní títí di five o'clock tọ́lá àbí gbàtà àlùwàlá já eight o'clock di eight o'clock àbí twelve o'clock sí twelve o'clock èwo ló ṣírò twelve ló ṣírò na number number six ṣé ó jẹ́ ọ̀ràn èèyàn kí èèyàn ní àlọ́lá tó ti yóò ka alukoran ní abisa fẹ́. kó tó di pé kìí sí ọ̀ràn èèyàn kìí sí ọ̀ràn èèyàn ní pé kéèyàn ó ní àlọ́lá kó tó kí alukorani ṣùgbọ́n tó dáa ni kéèyàn ó lálùwàlá kó tó kí alukorani àmọ́ tí èèyàn bá kí alukorani láì lálùwàlá kò sẹ́lọ̀ lópin ìgbà tí ó bá ti fọwọ́ kan alukorani ètò wà lórí rẹ̀ ní ké number seven àbẹ́yìí tó wà nínú screen ní ké number seven làwọn aríkù sọ̀rọ̀. wọ́n ní jẹ́rìí wà fún kíká bọ́ bàtà alẹ́ ká tó worí tẹ́ bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa láti máa fi bàtà tẹ àárín sàárè méjì láti máa fi bàtà tẹ àárín sàárè méjì so ìyẹn ni pé tẹ bá ń rìn lórí tẹ tẹ ti débi tí wọ́n ń sìn yẹn sí bàtà yẹn wà lẹ́sẹ̀ yín tí bá ti débi tí wọ́n ń sìn yẹn sí báyìí kẹ́ bọ́ bàtà yín ni nítorí pé anabi sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa láti máa fi bàtà wa tẹ àárín sàárè méjì sẹlẹ yẹn jẹ bó ti jẹ nọ́mbà eight maaleykum salaam. wọ́n ní sọ́tọ́ kéèyàn sọmọ rẹ̀ ní faru àti sọ pé àfihàn yẹn lẹ̀ fún ń bọ̀ pété tẹ́ bá ti sọmọ ní umar ó ti di faru kùnú tẹ́bà ti sọmọ ní Usman so ti di dúnú rẹ̀ nínú sẹ́ẹ̀tì ẹ̀ lè sọmọ ní Abubakar tí ó tún máa jẹ́ as-Siddiq torí Abubakar kì í sorúkọ àbí òye wa bàbá Bakru kì í sorúkọ o eléyà kó ní àní sẹ́mi orúkọ Abubakar Abdullah ibnu Usman Abdullah ọmọ Usman torí Abu Quhafa gan òun náà kó ní àní Usman. torí de ilé Abubakar èso kọtọ wà lọ sọmọ rẹ o gẹ́gẹ́ bí Abu Huraira késo kọ nísinsìnyí wọ́n sọmọ rẹ ní baba baba baba na namba nine. wọ́n ní. nígbà tá a bá ní ọlọ́run yin anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọlọ́run yin tá a wá lè sọ pé nítorí ẹ lọ́lọ́run ti dálé ayé àwọn alẹ́rìí tí ọlọ́run fi yìn pẹ́ rú òun ẹni tó bá nítorí ẹ lọ́lọ́run ti dálé ayé òun náà wà mẹ́rìí wa tó yé wa ẹni tó bá nítorí anabi lọ́lọ́run ti dálé ayé yọ mẹ́rìí wa níta sì mà ní sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun sòkòsá àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ pé torí ànábì lọ́lọ́run ti dálé ayé àdìsí gbogbo àdìsí tó sọ bẹ́ẹ̀ irọ́ ni àmọ́ gbà tó ti kó àwọn tí ń wí àwọn onímọ̀ nípa bá a ṣe máa ń mọ̀ pàdésì kan tọ́ kọ̀tọ́ kò sí ọmọ kọ̀tọ́ làwọn so gbogbo etí èso àdéṣe wọ́n kàn kakún àdéṣe torí ẹlòmíín wà wọ́n kàn wá mọ̀ lásán ni wọ́n mọ̀ kankan gbogbo nítorí wọ́n ti rí lákọọ́lẹ̀ wọ́n ìkọrọ ànábì náà so àdéṣe kan wà tó wọ́n ní baba ńlá wa anabi adam aleyhi salam pípé ńgbà tó ṣẹ náà tó jẹ nínú èso tó náà ní kó máa jẹ wọ́n ní baba ńlá wa wá wá ọ̀nà tí ọlọ́run fi forí jì gbogbo eléyìí tó takò tó wá náà alukurani o tòǹtòrò ká anabi adam túbọ̀ ọlọ́run ti gba tútúbà rẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn á ní anabi adam wá wá ọ̀nà tí ó fi túbà sọ́lọ̀ kò rí. ìgbà tí ó wáyá tó forí kanlẹ̀ wọ́n á rí ní abẹ́ àgọ́ wọ́n rí tó lọ́nkọ Muhammad ikú wọn kọ Muhammad sára ọ̀kan nínú àwọn òpó àga ọlọ́ọ̀lọ́ọ̀ ànábì Ádámù á ní tó wọ́ Muhammadu be o lọ́lọ́wọ́ á ló mọ Muhammadu yẹn wọ́n á à mo arọ ọ̀kan nínú àwọn òpó àgọ́ mo ti mọ̀ kó o ní kókó ẹnìkan àbí ẹnìtọ́ màní a àtọ nítorí rẹ̀ náà ni mo ti fẹ́ dalẹ̀ ayé so àdéhìí wọ́n ti tírà lórí rẹ̀ láti fi irọ́ rẹ̀ hàn so tírà yẹn sì wà lọ́dọ̀ wa pé irọ́ gidi ni so bákan náà àdéhìí tó sọ pé látara àmọ́lẹ̀ lọ́lọ́run ti dá anabi sallallahu alayhi wa sallam ni bákan náà àdéhìí tó sọ pé anabi muhammad sallallahu alayhi wa sallam ti wà síwájú anabi adama irọ́ ni gbogbo àdéhìí yẹn irọ́ ni wọ́n ẹ pé síwájú kọ́ lóun tó dá nàbí adama gan so irọ́ ni gbogbo ẹ̀ so ṣùgbọ́n àdìsí wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa tó sọ pé inni rasulullah wa waladi adam wa inna adama lamunjandalun fi tinatihi mo ti jẹ́ jíṣẹ́ mo sì já síwájú fún gbogbo ọmọ adama láti ìgbà tí anabi adama ti wà ń bọ̀rọ̀ gidi ní àmà. tí o ti dèèyàn síbẹ̀ ni àbí ẹ̀kọ́ ìfẹsẹ̀ rìn lẹ̀ ike mo ti ń jó jọlọ mo ti jẹ́ aṣíwájú fún gọ́mà anábì ádámà láti ìgbà tí ádámà ti wà bọ̀rọ̀ gidi lámà bẹ́ẹ̀ ni ìyẹn ni pé mo ti ń jó mo ti fún ádámà nínú ìmọ̀ síwájú kó tó dá mi síwájú gẹ́gẹ́ bí wọn náà ti ṣe abdulsami ọmọ ibrahim tiwájú kọ́lọ́ wọn tó sọ anabi adama dèèyàn bẹ́ẹ̀ ni àwẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ti mọ̀ kọ́ lọ sí lautech ó sì wọ faculty of wọ́n ti pè engineering ọlọ́run sì ti sọ pé tọ ọ parí ẹ̀kọ́ rẹ lálàáfíà tiwájú kọ́lọ́ wọn tó sọ anabi adama dèèyàn torí kọ́lọ́ wọn bá ti mọ̀ ní tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí i ṣe ìtumọ̀ ọ̀rọ̀ anábì nù sallallahu alaihi wasallam eléyẹn ló fẹ́ rinlẹ̀ àmọ́ rọ pé àtàrà àmọ́lẹ̀ anábì lọ́lọ́run ti dá yìí gan eléyẹn rọ gidi ni so number ten aleykum salaam. lára pé mo jẹ kí mo jẹ sí àbí ìfọ̀sí àbí ìfọ̀sí náà bá. ẹ tó bá yẹ pé èèyàn èèyàn bá parọ́ torí Islam ọ̀fẹ́ rọ́ olùkọ́ dedicate fún bàbá rẹ̀ ó dedicate rẹ̀ fún ìyàwó rẹ̀ ó dedicate rẹ̀ fọ́mọ rẹ̀ ó dedicate rẹ̀ fún Islam tó o bá ti parọ́ eléyìí tó tó túmọ̀ sí pé tó bá di lọ́la pírójẹ́tì tó ṣe yẹn tó bá ṣe ti kó dowó àwọn tó dẹdíkéètì rẹ̀ fún lóko fún o àbí òye wa torí pé Islam ọ̀fẹ́ rọ̀ o kí ni túmọ̀ pọ̀ dẹdíkéètì nǹkan fún mi nígbà tó wá dowó tán o kó nǹkan rẹ ọ lọ wọn á kọ sára pé dedication ẹ dedicate this book ti fún fún ta ni so tó bá dowó ẹni tó dẹdíkéètì rẹ̀ fún lóko fún mọ́sáàbòsí o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك